òwe kan ń bẹ tá a bá lẹ́nu àwọn tó bí àwa wọ́n ní Ìlọrin ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjẹ́nà wàláhì ìjọ tí wọ́n ń sọ ní ìwọ̀n pàpù sísọ wọ́n pàpù sísọ bákan náà níjọ́ àwọn bàbá wa ní Ìlọrin wọn ò lè gbà kọ́mọbìnrin wọn lọ́kọ́ lù mí àfi lọ́rí torí kíni kọ́mọ lọ́rí wẹ́sì torí tí ó wà lórí ẹ̀nu kéw yóò ju tí ó wà lórí chief máa mú tẹ́ ìlú tí ó ti fẹ́ fi lọ́kọ̀lọ́ tó ti fẹ́ lọ lọ́kọ̀ kèésì àbùkátà nǹkan méjì àbùkátà ká máa tẹ̀lé tán tá a bá ti wá rí pé ìwọ̀n ọ̀rọ̀rùn sábà pọ́ méke jọ ní a méje kí àrọ̀bá ó ṣe kí ni o ọ̀sọ̀ wa náà ẹ̀rí pé ń pàtìyàn fẹ́ já wa kúrò níbi ká lè bá a mọ òkò dúró ká sì lè máa ta afẹ́ jàpò ká lè mẹ̀tọ́ wa wọ́n ní ẹ̀yọ́ sí ìkọlù tí wọ́n máa kọ́. ọ̀wọ́ àgbà tí ẹyọ ìtí bá ti bọ̀ bẹ̀ padà yìí tó ti sọ̀rọ̀ ti pọ̀. ọlọ́run àwa dúpẹ́ o kìí ṣe tẹ́mi bá wọ̀ lọ́rin ni mo máa ń san gbèsè tí mo jẹ lọ́rin gbèsè tẹ́mi jẹ yìí èmi ò lè sẹ́tán èmi ò lè sẹ́tán. Dr. Adéjọba Akéwù. Ọlọ́dún òkú máa ń sàkànà ìyá ọ̀rọ̀ ọ̀làdún òkú máa ń sàkànà ìyá ọ̀rọ̀. Ẹni tí màá sọ fún yín, ẹ ní ẹni tó lòun ò ṣé ó sọ mẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ẹni tó lòun ò gborí. Tó tẹ́lẹ̀ rẹ̀ bọ́ fá. ó tún lóun ọ̀gbẹ́sẹ̀. ó tún lóun ọ̀gbẹ́sẹ̀. ọ̀dà mi lójú yóò gbè mí mọ pa. wọ́n ní yóò dáhùn lójú yóò gbà ọ́ lọ pa. ọjọ́ sẹ́gun ọ̀rẹ́ nítorí máa bá ní fi Yorùbá jẹ̀bù tún ọ Yorùbá yìí kó Yorùbá bàrẹ̀ mẹ́rin tèmi. lọ́dà alihamudulilayi ẹ jẹ́ gbé kí n kọ́ra fúnra mi kí n wá kúnlẹ̀ iwájú púrọ́fù ṣé n tó sọ àbá oṣù ẹ̀mọ́n ẹni tó lòun ò borí sẹ́ ó lòun ò gbapá ó lòun ò gbẹ́sẹ̀ nínú èèmọ̀ ọlọ́run ni wàláyé ọ̀gbẹ̀ mi mọ̀ pa. ẹ sọ pé ìlọrin ló peere. ìlọrin ló peere. dáńpa eré. ìlọrin. wọ́n ní ìlọrin wọ́n lórí rè olóhùn ọ̀fẹ́. wọ́n ní ìlọrin ní orí mọ́ olóhùn ọ̀fẹ́. gbogbo aláṣẹjọ́ ló kó. gbogbo aláṣẹjọ́ ló kó. ṣùgbọ́n ìlọrin ló peere o wọ́n kálukú sásì sásàn ń wà yá ló kálukú ti ẹ̀họ́ Ìlọrin ló dúró tó péré. Ìlọrin ló dúró tó gbogbo wa wá péjọ sábùjá. wọ́n péjọ sábùjá. wọ́n ní àwa pín eré. wọ́n ní àwa pín eré. Ìlọrin tó wá pálọ̀ wọ̀ forí. lọ́yẹ̀ òfò ìlú tó bá. àwọn onígbọ́yà egbó pọ̀ ń bẹ̀ ẹja fún lọrin tán. wọ́n ẹja fún lọrin tán. wọ́n làwọn ọ̀fẹ́ sẹ́. wọ́n làwọn ọ̀fẹ́. wọ́n ní ẹja fún lọrin lápá. wọ́n ẹja fún lọrin lápá. wọ́n làwọn ọ̀fẹ́. wọ́n làwọn ọ̀fẹ́. àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ẹja bìlọ̀ ilé ìpèsè ń bínú ni. wọ́n ẹja bìlọ̀ ilé ìpèsè ń bínú. lọ́nà òbínú ó lọ òbí wọn ní bínú ni. sẹ́ni bínú lórí òbínú. àwọn tí wọ́n wá dágbà tọrọ yé wọ́n wá forí korí. àwọn tọrọ yé máa gbàgbà wọ́n fọ́ torí ẹ̀dùn torí. wọ́n ní ẹ̀jẹ̀ á máa pé Ìlọrin lọ́pàá Ìlọrin lọ́pàá Ìlọrin lọ́pàá Ìlọrin ti búrẹ́rì nù. ẹ wá sọ pé tọ́lọ̀ gbà pa tọ́lọ̀ borí tọ́lọ̀ gbẹ̀sẹ̀ tọ́ gbà. Yeah, سكنت ديارا ولا تدعو من سكنت ديارا تقبل ذا الجدار ولو جدارا ولا تدعو من سكنت ديارا يرد من سكن الديار ẹni tó bá ní bàbá tó jẹ́ bàbá rí kì í gbàgbó ń bàbá àdúgbọ́dọ̀ ọlọ́run ọba dọ́kítọ́rù dáadáa yín ń ló di àwa mọ́lẹ̀ fún yín méjìlá àfáà tí yẹn máa ń àfáà tí ọkọ̀ yẹn kéwú yóò sì ti yàn sínú ilé ayé àtàfáà tí yẹn kéwú tí ó tún fún pò bàbá méjèèjì ìlọlọ́run kó papọ̀ fẹ́yìn dọ́kítọ́rù tí àwọn ẹlẹ́gùn bá fẹ́ fi àfáà sí ẹ̀yẹ èmi ò ní pé yìí ní lẹ́kítọ́rà àfáà ní àfáà tẹ́niwé ìmáàmù ní olùpẹ́ àwa igbó tí àwa múnà tí wọ́n bá wá fẹ́ fi ìmáàmù sí ẹ̀yẹ iṣẹ́ ọ̀dẹ ni wọ́n fi í lọ. iṣẹ́ ọ̀dẹ. ẹ wọ́n ti plan wọ́n ti parí ètò táwọn èèyàn bá wá ń kọ dí ọ̀rọ̀ pé ó ṣe tọ́ sí wọn àwọn èèyàn àwọn ìpínlẹ̀ gbogbo òru wọ́n mọ̀ yẹn mẹ́fìlà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sì mọ̀ mójú tó bí ọ̀sọ̀dájọ́ tẹ́ ìjáde láyé wọn àfi sí ọdẹ lọ yìí ẹ̀ẹ̀ni tó ṣe tí wọ́n yàn fẹ́ fi ṣe láàánú ẹ̀ sì ní gàrùn béèrè fún bí hákìlá haúlá wà láàpù ilá bí mẹ́rin ní ìlànà mọ wá kí mọ bá yín kí ọ̀nà mú kí wípé ẹ kú ìtọ́wọ́nù hadith àbí kọ̀tádà wal hadith mọ̀kọ́rọ̀dù fi sahih ìdàmà muslim tí ànábì sọ fún àbúkọ tádà wípé hafidọkàlá bímá hafid tàbí nàbíyà ogun ni wọn lọ alọ́sọ̀tọ́ wọn sẹ́sẹ̀ àwọn sàlám wípé sọ fún àwọn sọ̀hábà yìí wípé ibi tẹ́ ń lọ yìí sọ fún wọn ẹ ní rí omi tí èdọ̀la tó sì gbéra rọlẹ̀ àwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ tán gbọ́ngbà lóko ní tẹ̀sẹ̀ mọ́ nínú àdébíyàn wọn ti jálẹ̀ bẹ́ẹ̀ bá ṣe yára tó lẹ́ẹ̀sì romi ẹsẹ̀ gírígírí pẹ̀lú ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ àdìsí sàṣàràm tẹ́lẹ̀ ẹsẹ̀ gírígírí yẹn ti wá fúyẹ́ bára bí ṣe ń tó gbò lórí nǹkan ọgbọ̀nù akókò tẹ́lẹ̀ wọn ń wò lọ́ọ̀kẹ́ pé a anábì ti ń sún lọ anábì lè jábọ̀ ọwọ́ asáré yọ wà mú àdìsí sàṣàràm báyìí yọ fọwọ́ kan mú ẹsẹ̀ tiẹ̀ ọwọ́ máa ró mú kọ́ mẹ́ta jí mú kọ́ mẹ́jà bọ́ bára ṣe ń dé tó nǹkan ó ṣe bẹ́ẹ̀ láti irú bí ìṣẹ́yẹ ń kọrin ànábì ó dárí wọ́n tún ti lọ sàá kátínú irun bí sí irú ẹyẹ ẹ̀kọ́ náà padà àbí tó tó sọ̀rọ̀ padà lẹ́ẹ̀kejì ó tún fọwọ́ mọ̀nà bíbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí lọ́wọ́ á gbọ́n ṣùgbọ́n ọba dẹ́dà jẹ́ kánà bí ọ̀tá jìmọ̀ lọ àbíwá ni àníbìrì pọ̀ ló fi ọ́ àníbìrì àbúkọ̀ tẹ́lá kúntàkúntà làhàdá ó ti ń ṣe báyìí fún mi tó tó gbó ẹsẹ̀ ti lé náà ó ti di pé àwọn èèyàn wọ́n ti ń fún ẹlẹ́gbẹ́ rẹ̀ oorun ti gbé ọlọ́mọ́ rà kí mo fẹ́ ṣe báyìí ó àfi kí n fira mi lẹ̀ kí wà níbi wọn bá jà bọ́ tó o bá ń gbọ́ báwọn èèyàn sọ̀rọ̀ tàbí sẹ́ girigiri ó sì mọ́kọ́ ọmọ sùn lọ àmì bí wọ́n ń ṣàdúrà fún wípé hafidokallah bima hafidta bihi nabiyya bó o ṣe bọ́lọ̀ ń sọ ànábì rẹ̀ lásìkò tánàbí bùkátà sí ọ yìí ṣe bẹ́ẹ̀ dàlẹ́ mi náà mo sọ̀rọ̀ mo jábọ̀ ọlọ́run máa ń bá ń sọ àwọn àfa àwọn wa ní ẹfi sínú kàwùsẹ́yìn ẹfi sínú bírákẹ́tì tẹ́ bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àdéhìí gbogbo ẹni tẹ́ bá ti ń tó di nǹkan kan mú nínú ẹ̀sìn ọlọ́run ẹ máa fi ntánà bíi ṣèládùá ìṣàdùá torí kè ìṣàdùá lásán hafizakumullah bima hafidtum bihi dinahu wa nabiyahu. ọlọ́jàre bẹ́ẹ̀ ṣe ń sọ ntánà bíi fi lẹ́yìn ọlọ́run bá ń sọ yín ọlọ́run bá ń sọ nkẹ́yìn ọlọ́run bá ń sọ yín bá ń sọ nǹkan yín hmm. àdánwò tí ìdé tí wọ́n fi ní fọ́tò méjì ọlọ́mọdé ọba yín wọ́n kọ before sí kan wọ́n kọ after sí kan onírìn bọ́ mọ́sálásí jimá ìfúnra rẹ̀ yẹn before nìyẹn after orí wheelchair lọ́wọ́ kọ̀sọ́sẹ́ méjèèjì ń ma mà ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún hmm. before rẹ̀ fún rẹ̀ ní káàkì yọ lọ yóò yọ gbọ́ wa after kò sojú méjèèjì ń bẹ́ mà ẹ̀ ní hmm. bá ní ẹ̀ ní bá ní bí ìdílé láì wájú kọ̀ ha mo wá fi àsìkò yìí gbogbo àwọn mo fi kí bàbá wa ní ìkàlẹ̀ ọba dẹ́dà yóò bà mí fún yín láti bọ̀tán dáadáa ẹ kú mm. oríire o bàbá ẹ kú oríire o ẹ kú oríire o ẹ kú oríire o àwọn tí wọ́n ní ọjọ́ tó ju bàbá lọ lórí àárín ẹ̀ ń lé ẹmu dìsìn bàbá ẹ kú oríire o ẹ kú oríire o kò lè dìbàjẹ́ mm. wọ́n fi àsìkò kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá mi nínú ìmọ̀ tí wọ́n gbé orúkọ ńlá lérí tí ń pè ní pòfẹ́sọ̀ mo ń sọ mo tuntun sọ wípé tó o bá ní kí ní jẹ́ pòfẹ́sọ̀ṣìpù téèyàn yìí mo pé kí ní ń pè bẹ́ẹ̀ àwa sọ fún ọ pé à nǹkan kan ò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn lè sunkún gbà wàláhì kápẹ́ kúnlẹ̀ yàn fi gbà yóò sún wọn ò sì ní rómi lára ẹ̀ mọ́ kò lè tí gbà ẹ ń bá ní kí ní jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ sunkún tó fẹ́ẹ́ fi gba pòfẹ́sọ́ṣìpù sunkún ká sì rí omi ká tó wá rí bómi kù lára rẹ̀ èyí ó sun omi gbẹ ká rómi mọ́ yóò sì túnmọ̀ ogun nǹkan ìwájú ọba adẹ́dà tó ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí láyé ń bì sàtíkẹ́ẹ̀tì tẹ́ fi tètè rò náà lọ́la nìkìyà máa kò ní ọ̀jẹ̀ fún yín kò ní jẹ́ sábàbí aburú fún yín inú Islam náà láti máa ń wọlé wàláhì kárí èèyàn kọjá wípé a lè gbóòórùn rẹ̀ àgbàjọba tó ń sọ̀rọ̀ pé ẹni báyìí ní báyìí mẹ́rin ọmọ ẹ̀dọ̀ lè fi ilẹ̀ òpùrọ̀ fún hmm. hmm. mo wá wọ́n ń sọ ọkọ̀ yín fún mi. mo ní pé mo rájú pé a ti pàdé lọ́dọ̀ yín tàwa tó. bẹ́ẹ̀ ẹ ẹ ní pé lẹ́ẹ̀kan mú ní Yorùbá kan mọ̀ ń sọ tí n bá tó lè bá ń fi oh, oh. yìí gbọ́dọ̀ dákọ̀ lú mi tí wọ́n wà ń lọrin jùjẹ̀bú lọ ó ti jọ yóò bẹ̀rẹ̀ àti púrọ́bù ọlọ́run ò ní fi ilẹ̀ ọ̀bárakà lọ fi kàn mo kí gbogbo àwa ọmọ yà nǹkan tá a filẹ̀ tàfi wá gbọ́dọ̀ náà ọlọ́mọsá àbálẹ̀ gbọ́dọ̀ bá sí fẹ́ ọlọ́njọ ọlọ́ndàkùn ọlọ́njọ ọlọ́ndàkùn ọlọ́njọ ọlọ́ndàkùn láyé àgbẹ̀dọ̀lá. nǹkan tí afọwọ́ ní ká sọ̀rọ̀ bàrẹ̀ ní sẹ́jú díẹ̀ mo kí ẹ̀yin umahat ẹ̀dàkùn ẹ̀mọ́ bínú ọ̀bàdàdà ọba ń kí yóò bá yọnu sí yóò máa bá yín kọ́ yín máa ṣe tọ́jọ́ wípé ẹ máa lè ṣe bí ìyàwó àkọ́díjà bí idhnillahi ta'ala ní tí ìyọnú ọlọ́run tí gbogbo àwọn àbúyọ gbàgbé àti sèmọ́tínà ọlọ́run ó sì bẹ̀ láti sẹ́nà ọlọ́run ó sì bẹ̀ ẹ sàmì èyí kù ọkàn yóò balẹ̀ ọlọ́run jọ àmì ọlọ́run ọlọ́run dákọ̀ ọlọ́run jọ ebi ń gbọ́ bá wọ́n gbẹ́gbẹ́ ní ọ̀tọ̀rọ̀ máa bá ń kó àwọn ohun ìmáa ṣe máa bá mi kọ́ ìmáa ṣe ní kọ́rọ̀ máa kọ́ nínú ẹ̀sẹ̀ ní gbangba kí àwọn ààbò fi gbàgbéra pátápátá wípé ilẹ̀kùn mẹ́ta mọ̀tò sí ẹ̀yin nìkan lẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú wọn wọ́n lọ máa kàkún lálìkàn lálìkìámà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́run àwọn àbú náà ni a fira wọ́n lẹ̀ fún yín o tẹ́ẹ̀ náà pé kí náà fẹ́ máa ṣe àti tọ́lọ́ tá a wá jọ pàdé níbi tọ́lọ́ yìí ọlọ́run ò ní fúnlẹ̀ mẹ́kẹ́ ìjọ ìyàwó kan. pẹ̀lú rẹ̀ dáadáa. Ah, oye ẹnì kẹ́hìn sí àbẹ̀bí pàtẹ́yàn fàtẹ̀ sùn bá ó tún ní àmì àmì àmì ọ̀dà ọba rẹ̀ lọ́wọ́ gbàgbé ọ̀rọ̀ lápapọ̀ jẹ̀mọ́ra ká tó bọ́ síbi mọ̀ọ́dún sífàtù jannati wal nar ìròyìn aljanna àti iná jama'a ẹ̀dàkùn mọ́bẹ̀wá àwọn tá a jọ fẹ́ máa sọ láàrin ara wa a rí wípé kò sí nǹkan tó dáhùn mọ́ wa lọ́mbẹ̀ àfi èyí tí èèyàn ọba fẹ́ fi ẹ̀mí òdodo pàdé jẹ̀mọ́ àwa mùsùlùmí akúri lọ́pọ̀ àwọn alálàáfíà àwọn alánísìnmi nítorí wípé tá a fẹ́ máa sọ yìí nílẹ̀ ni mo bọ̀ yàrá àti gbígbàgbọ́ rẹ̀ ìmáàmì ni tó wípé yóò máa tọ́ wa sọ́nà. So láti máa ṣe ń tọ́ba adẹ́dà ń fẹ́ nígbà tá a ti mọ̀ pé òkun sáyé a sì rí wípé fúnra ọba náà sọ wípé fàríkún fìlìjánẹ́tì wà fàríkún fìsẹ̀rì èyí tó bá wọ́n kálukú òun ni kí ọ̀sàlẹ̀sà tó bá di lọ́hùn àwọn kan máa lo àlìjánná àwọn àwa kan máa lo àlìjánná kọ́ lóun síbẹ̀ fún wa àwọn kan máa lọ náà ọ̀rọ̀ ọ̀nà àtọ̀rọ̀ àlìjẹ̀lẹ̀ yìí tá a bá wá jó láàrin àtà fẹ́ sọ yìí ọ gba ẹlẹgẹ́ pípọ̀ nítorí pọ́pọ̀ ló wá ń jókòó yìí tó jẹ́ pé ó ti gbọ́yé tàbẹ́ ní tí ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́yé wípé ẹnì tó bíun ohun ọ̀gbọ́dọ̀ ṣàdúrà fún un kí ló fẹ́ máa pa wá lẹ́rìn. àwọn tí wọ́n fọ́jú ẹ̀ pọ̀ mọ́ wa lọ ìmọ̀ sọ̀rọ̀ ń pa àlìjẹ́ náà àti iná yóò máa tú àwọn àṣírí yẹn nígbà tí wọ́n bá ń pe kìrìsìtẹ́nì ní ẹlẹ́sìn kejì wa sọ̀rọ̀ nìyẹn ìmáàmù mọ́sálásí ọmú máìkì ọlọ́run sàdúrà ń dàjí wípé a àtúgbọ́n bàbá ọ̀bà tí wọ́n ti lọ ládùúgbò wa yìí tí wọ́n yọ bàbá pọ́ọ̀lù tí màmá máa ń fònà lára bàbá pọ́ọ̀lù mọ̀ sí yẹn o ha báyìí kọ́dọ̀ kò sígbà tí mo máa ń lálàá rí yẹn báyìí wọ́n sùn wọ́n máa harun láyà jésù èsù lẹ̀ rí o èsù ó lẹ̀ rí jẹ̀máà gbogbo ẹni tí ọba ti ṣe ìsìláàmù ìtọ́ba ikú irú bàdà kéèyàn rí ọmọ ẹsẹ̀ kéèyàn ọba gbà pé mẹ́nu ọ̀nà ìsìláàmù yẹn ti bàjẹ́ o ẹni tí ó ṣe ìsìláàmù ìta àbíjọ kó mẹ́ kí ni ẹ̀rí wa já a fi sí. جاء في المسلم أحمد وفي الصحيح عن مسلم lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ dọ̀ àwọn àgbàlagbà àṣẹ alfawel alimam adijọla akéwù wọ́n ní gbogbo àdífì tí bá ń bẹnu sọ́nbù kọ́sọ́lọ́ muslim tí ìmọ̀ àwọn ọ̀rùn báyìí gbà wá tá a bá fẹ́ tó àkọ́kọ́ gbọ́dọ̀ dáàkọ́ bukhari àti muslim táyì kọ́kọ́ dáàkọ́ mamu ahmed onídìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ fún wa jẹ́ àfẹ́lẹ́ muslim ahmed wàfi sọ́yìnà muslim hadithi abi musa al-ash'ari anu bi sọ̀rọ̀ sọ́rọ̀ wọ́pọ̀ lọ sọ̀hábà ní ọkùnrin òní idha kana yawm al-qiyama ẹ̀rọ mu lọ tọ́ba ní yawm al-qiyama dafa Allahu ila kulli muslimin yahudiyan aw nasraniyan fa yaqulu hadha fikafuka minan nar ọlọ́run ọmọ fún mọ́mìnì kọ̀ọ̀kan ẹlòmí wọ́n máa pín fún ani kristian yọ kẹlòmíì yahudi yọ kẹlòmíì mú òsì máa pín ẹ̀kẹ́ gírí ani ní kọ̀ọ̀kan ọlọ́run wà ní mo lọ dáadáa o hada fi kafuka minan nar nítorí pé jẹ́ àmì hadith alásìkò malik rọ́dí aláfàdà bọ́wọ́ àti mọ̀hánà bí sínú ìsẹ́dì hasan ó sọ lọ ní mẹ́rin ìkú mi náà nínú àwọn àwọn mẹ́sìlú fi jannati wà mẹ́sìlú fi náà gbogbo yẹn pátálẹ̀ láàyè nínú ọ̀nà gbogbo yẹn pátálẹ̀ láàyè nínú àlìjẹ̀nà ṣùgbọ́n àwọn kan gbogbo adébíwá ní ẹni tó bá yẹ wọ àlìjẹ̀nà ẹgbẹ́ ìwọ náà sọ́rí yẹ́lifí manzilahu fi náà rí yẹ́rìsì mọ̀sílẹ̀ òfin ìjànà tí àrùjànà àwọn tí ó wà ìjànà yìí ni wọ́n lọ rè é jogún ààyè rẹ̀ nù ná ẹni tí wọ́n bá fà ní alọ́ kristian lọ́bọ́sẹ́rì mi lọ ni o yahudi ni o wọ́n mọ̀ wá sọ fún wípé ẹ̀ ágbá fìkápá mi nà nà sọ oró náà nílẹ̀ ní jẹ̀ náà ìwọ náà nílé nù ná sí orílẹ̀ rẹ ti ń bẹ nínú àwọn mùsùlùmí wọ́n kà kórí ibú tẹ́lẹ̀ yìí ti ṣe ilé rẹ ti ń bẹ láti jẹun náà ìwọ ló jogún rẹ ànábì ní kọ̀dàrú ẹ máa lọ sọ́tún mu'minun ulaika humul warithun alladhina yarithuna al-firdaws hum fiha khalidun ọlọ́run dákan nínú àti ó jogún akẹfìrí ní ojú àwà o wọ́n dàbí kàṣí rẹ nínú àti ó jogún ní ojú àwà o jàmáà eléyìí náà tẹ́sílì àyẹ̀fọ́ wa kí a fi mọ̀ wípé kò sí tí wọ́n lè dẹ́wò fún wa nínú wà wàhálà fún aláyé wà láì ìsinmi náà tún ni pẹ̀lú tó kù tí wọ́n padà kẹ́yìn òde ni jẹ̀mọ́ àlìjẹ̀mọ́ ta tá a bá ti ń mẹ́nu lọ bí àlìjẹ̀mọ́ náà tí wọ́n bá lẹ́nìkan ṣe dáadáa gbogbo àwọn òṣùlù yìí ó ń la bùkátà káwọn àfọ̀mọ́ bá wa parẹ́ nísìn parẹ́ gbogbo dáadáa téèyàn bá gbáyé ṣe tí ò bá sí ìsìláàmù ń bẹ òfo ni o òfo ni lálìkì àmà kílẹ̀ rí wa já a fi sahih ìdálì máa mùsùlùmí àdìs àdìs bìnnú máa ní kìrọ̀ nígbà mìíràn rọ̀ olùsí ọlọ́run sọ wípé inna Allah la yut'imu al-kafira hasanati ma amila fi dunya gbogbo tí dáadáa tí kèfèrí bá ṣe láyé ọlọ́run ọ̀sọ̀ ọdún jẹ fún kótókù mẹ́rin. hata ìdá àlàmùtàkùnà wọ hasana tó fi di pé ìgbà tí ọba tó ní dáadáa kankan mọ́ lọ́lọ́run múlẹ̀ kò sí nǹkan kan tí ó fi ẹ̀mí sí bóun ó ní tọ́jú gbàlè kíámà kò sí jama ẹ wá jẹ́ àjọ wò nínú tí ń tàn wá kẹfẹ́rì lẹ́nìí tá a bá jọ bẹ̀rẹ̀ bísínẹ́sì tí wọ́n bá jẹ́ náà tá a jẹ́ mẹ́wàá ẹ rí wípé kẹfẹ́rì mẹ́sàn lè sọ̀sídì mùsùlùmí mẹ́sàn olùmọ́sọ̀sídì àràǹtẹ́rù tuntun wa ọkàn ni kọ̀dàrú ọba fọmọ sí skul ọkọmọ síbi iṣẹ́ ọ̀rọ̀ màrẹ lóòbò ọ̀rọ̀ sínú wọn sásìgbà wo ó lè má dàbí ẹni pé ń ṣe yìí lọ́dọ̀ tí wọn dáadáa tó ní pamọ́ ó ní ọ̀sọ́ ló ń jẹ tí ń jẹ yìí ọlọ́run bọ̀ wà máa ṣe fún tí jẹ̀mọ́ tí wọ́n bá ń wú òkú tí wọ́n ń ṣe títì wọ́n lè rí òfin pèpè tí nǹkan kò ní yẹ jẹ láàrẹ̀ tó bá dé ìtókùtọ̀ fẹ́ fi kílẹ̀mù pò ní ìkàlọ́run náà nù. No kí ló kèmí àti ibi èèyàn èyí táwọn afẹ́ gbàgbọ́ ni pé wọn ò sáàmì ìbú ọ̀ sí ṣùgbọ́n ò ní nǹkan kan lọ́rùn wọn ò ní bòsí o kò ní nǹkan kan lọ́rùn ẹ fíìsì kìíní kan kìbìrì ni kìíní kan kankan ẹ kìí ṣe mùsùlùmí kìíní wọn sọ àwọn mùsùlùmí báyìí o kìíní kan àwọn ẹtí wọn lọ kìíní kan o rìdíìmù tí gbogbo àwọn ẹ̀dá o kìíní kan ṣe kìíní kan o. a máa ń sọ ntọ́nà ọba ara wa a máa ń ṣe ntọ́ni ká máa ṣe eléyìí òkú tàn jẹ́ bá wa nítorí wípé à e, e, e, ń pè é ná mìíràn nìyàn à ń pè é ná táàrí ọ̀nà tọ́jọ́ wípé ń dàbí òótọ́ ìrọ́sì ní bẹ́ẹ̀ àti rí ọ̀pá tẹ́lẹ̀ kú bá wọn. Ànábì sallallahu alaihi wasallam àwa fẹ́ jẹ́ àmọ́ ìpè ilé tá a fẹ́ máa sọ̀rọ̀ ń parẹ́ nígbò ni wọ́n dàgẹ́ àlìjẹ́nà tá a fẹ́ máa sọ̀rọ̀ ń parẹ́ nígbò ni wọ́n dá jama iná wọ́n ti dá o àlìjánná wọ́n ti dá o kí ló jẹ́ ọ̀wà jẹ́ pẹ́jọ́ gbàgbé àmọ́ wọ́n dá wọn nígbò ni wọ́n wà nísìnyí àbọ̀ jaamin hadith وبرد الإسلام رضا بن رضاء والحديث مخرج في صحيحين وصل من شهد أن لا إله إلا الله أم بقى بيو كسر الله وبعد kò sì sí ọba tí ìjọsìn tọ́ sí àfọ̀bá ńlá ọba ilẹ̀ tí sì ń ṣe gbọ́n tọ́nà ọba rẹ̀ wa anna muhammadan abdu wa rasul èmi ànábì òjíṣẹ́ ọlọ́mọba ni ní ẹ̀rọ nìyẹn wa anna Isa tó sì gbà pé ànábì Isa ti ń pè ní jésù yìí abduhu wa rasuluhu ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wa kalimatuhu alqaha ila مريم. gbóná èèmà tọ́lọ̀ ti rẹ́sẹ̀ sí ìyá ńlá ni Maryam wípé máa lóyún ó náà ní Isa yẹn wàrúhùn mi gbogbo ẹ̀mí tọ́lọ̀ wọn bá dábò ṣe pọ̀ ara kan ò ní lọ ara kan kò ní lu ẹ̀mí méjì ẹ̀mí kan ara kan náà ni ọlọ́run ti wá ní ara kọ̀ọ̀kan tó fẹ́ẹ́ fẹ̀mí kọ̀ọ̀kan sí wàrúùrù mi ìrísà yẹn náà ọ̀kan náà àmì tó lọ ń dá tó wá sọ para tiẹ̀ ni ó lò òun náà tó ń gbọ́ wà láyé fàkánà ìsá bìkún wà lẹ́sà ìsá bìkún níjọ́ tí ẹ̀nà ìsá máa jẹ́ ìsá ó di ìsá pẹ̀lú gbólò máa di ìsá kìí ṣe gbólò ní ìsá káàmì ìsá bìkún wọlé ìsà ìsá bìkún ìgbà kẹ́yìn àfáwọn òyìn títóbi ọlọ́run bá fún wa tẹ́ẹ̀bá ní tú áyà ti mẹ́nu sọ́rọ̀tù náhìlì ọba dídà ń sọ wípé ìnàmà amruna lè ṣe ìrìn ìdá àrọ̀dínà أن نقول له كن فيكون إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون إن دعوا رب فيسي أصل ما سن يوسي ما سن يا من إذا أمره لشيء كان يا من إذا أمره للشيء كان يا رب زدنا بفضل منك إيمانا يا رب زدنا بفضل فضل منك إيمانا يا رب زدنا بفضل منك إيمانا ṣe tí mo tún lẹ́ẹ̀kan sókè àbí tuntun kò kíá kò kíá kò kíá. ربي زدنا بفضلك إيمانا يا ربي زدنا بفضلك إيمانا gbólóhùn ọba adẹ́dà wàkẹ́lí mọ́tòhù ìsà yẹn gbọ́dọ̀ ọlọ́run ni alqaha ila Maryam tọ́lọ̀ ń fi rán Jibrilu sí ìyá anabi ìsà ti ṣe Maryam wípé sọ fún wípé kọ́ máa lóyún kún fàyàkùn sọ pé kọ́ máa ṣe o kọ́ máa lóyún gbọ́dọ̀ kọ́ máa lóyún ìyàwó Maryam sì lóyún nígbè pé àṣì ọlọ́run ọba ni fine ẹ ń bá gbàgbọ́ bá wọn fàkẹ́ẹ̀nì ìsáàbì kan máa doyún ó sì ń doyún wà lẹ́sà ìsáàbì kan kún wọ́n ní ọlọ́run lọ sọ kún ọlọ́run ní kún kún ní ìsá ibi tí ẹ ti ń dàgbà ó mọ̀ra wọn lọ só ti ń kílẹ̀ báyìí kún tọ́jà látọ̀dọ̀ ọlọ́run wọn lọ́lọ́run ni fàkẹ́ẹ̀nì ìsá wà iná màkánà yìí sábìkún wọlé sàyí sábìkún. wọ́n ní láti chile kéwúsà. ẹ n kò rírí o. ọ̀gá wọ́n ní láti wọlé. là ọ̀dà ẹ ẹ ẹ. ó gbà pé isa kẹ́límọ́tò lọ́ọ̀yà kọ́ ẹ lábàá wà rúwọ́ mímú ń lọ sí pé àlùdánná tó àkó. wà rúwọ́ mi ṣé tútù wà rúwọ́ mímú náà bí à ń jẹ ah. gbogbo ẹ̀mí tọba adẹ́dà bùkátà láti dá ọ̀dà alẹ́ báyìí ara tí kọ̀ọ̀kan ó lò ọlọ́ni ó ti dá ara àwọn òsì ní pààrọ̀ rẹ̀ iná ìlà ló ń dọ̀gbìn àlìkè ọmọ àbọ̀nbẹ̀ náà ẹ̀mí tí ànàbí ìsá ó lò ọba adẹ́dà ní ẹfẹ́ òun náà sí ó di ànàbí ìsá ẹ̀ ń bá ń gbàgbọ́ bí mo ṣe ń ṣàlàyé fún yìí tó jẹ́ pé náà lọ́ba adẹ́dà ni lọ sàlàyé fún mi tó ní sọ fún yín wà á nà lìjánà ká hakùn tó sì gbà pé àlìjánà ọlọ́run ó ti di kí ni o òótọ́ ni o kò sí rọ́ńbẹ́ wà náà hakùn tó sì gbà pé iná òótọ́ ló náà àdìkọ́là Allahu lìjánátà àlàmà kánàmìn àmàlì ọba dẹ́dà pẹ̀lú ọ̀pọ̀lọ ẹ̀ ń bá tẹ́sórí ẹ̀ ní ìtàwé ìlú lọ tẹ́sórí rẹ̀ yẹn foundation nìyẹn tàwíìdù tí wọ́n fi máa ń fi rìfọ́ọ̀mù fún yàn tí wọ́n èkó ọ̀pọ̀ èèyàn wàyí ńlá tí ọ̀bà sí gbogbo tí ẹ̀yìn kọ́nà kúrò lọ́wọ́ ọba fàlànù kí ìmọ̀ làwọn yawma al-qiyamati wazna wọn ò ní fọ́ọ̀mù bèlè pé wọ́n rìkọ́ọ̀dù iṣẹ́ wọn. ló ń tẹ́kọ̀ pípa rẹ̀ jẹ́ntì ṣe wà lálẹ́ náà ọwọ́ àná nánà ọlọ́ni wàlá yusalu an dunu bíi mílì mujrimin tọ́jọ́ náà lọ àwọn èèyàn kan bẹ wọ́n á ṣe sí irun sẹ́tìwé ìwọ náà. sínú náwó wà títà lè jẹ́ náà náà bẹ àbọ̀bì tàwọn náà ìta àfẹ́ ká gbọ́yé àlìjẹ́nà yìí àwa tá ìlànà kan pa àfẹ́ wọ̀ o wàlá àtẹ́yìn òfin ti rán ìlẹ̀kọ́rùn gbogbo tó dùn yín kẹ́yìn ẹ méjì ò kó ẹ̀wẹ̀sẹ̀ báyìí ìrẹ̀wẹ̀sì báyìí wípé wọ́n ti lọ máa lọ kásáwà àjọkọ̀ báyìí náà yan lọ́wọ́ èwo ló máa kúkú tún mọ́ bàjẹ́ náà tún mọ́ náà là. ìdẹ́kùnù làmọ́ọ̀n tó bá jẹ́ pé ìrora ń ba yín pẹ̀lú bójú àwọn tó ọ̀tá ń fi ojú yín kẹ̀ dojúmọ́ yìí fa iná òmìyá làmọ́ọ̀n kámà ta làmọ́ọ̀n wà náà ń bẹ́nu kìrìsìtẹ́nì tí ètí ìrọ̀wọ́ wọlé gbàdì sí i ń bẹ́nu wọn tí ètí ìsanwó wọlé ọdún yìí ń ń bẹ́ẹ̀ ní wọ́n tó yẹ pé aṣọ tí ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n da sí lọ́rùn ni kúlẹ̀ ló mi dùn hàwùlẹ̀ wà hàwùlẹ̀ múná tó yẹ rúbì ẹ méje gbogbo eléyìí òwò kẹjọba yìí o n tí ń pè nípa yìí kéke ń bẹ lọ́dọ̀ ọ̀tí ẹ̀ná ṣùgbọ́n èèmọ̀ tí wà ń bẹ lára ti wà mìíràn lọ́ máa la yàrá ẹ̀yin lẹ ní eléyìí o ọkàn náà bọ̀dá wa mẹ́lú pàṣẹlẹ̀ ni wọn dókítọ̀ ni wọn wọ́n wá lọ chọ́ọ̀chì kan lọ́dọ̀ wa nìbàdàn ọ̀rẹ́ wọn kan kú dókítọ̀ lónà àwọn méjì wà ní àwọn ọ̀rẹ́ wọn wọ́n sàn wọ́n sàn wà bí gbogbo wọn rẹ̀ tẹ́sí ńlọ pẹ́ pásítọ̀ rẹ̀ bá ní dókítọ̀ lágbájá tó kú nígbà tí wọ́n gbede àwọn rí wípé ìtẹ́ ti kún ṣùgbọ́n nígbà tí wọ́n sá wáyé wáyé wọ́n rí ààyè fún pásítọ̀ wa ní òun ti sọ tẹ́lẹ̀ wípé tí wọn ò bá rí ààyè fún wọn ó gbọ́ òkú fún ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tó pọ̀ àwọn méjèèjì bí wọ́n ṣe parí ní abá lọ bá pásítọ̀ yìí pé pásítọ̀ àwa lọ́rẹ́ rẹ wọn ṣùgbọ́n ọ̀rẹ́ wa yìí àwọn ọ̀mọ ní ẹni tó súnmọ́ jísọ́sì tó tó báyìí bẹ́ẹ̀ sì wọ́n sọ pé wọ́n tún lè wú òkú fún gan pé ní tí òfin ní ráyè láyé àjẹsù ah àyà gbogbo sí. àwọn tí ó kó mi ọkọ̀ kí ni sí olóore ti máa ṣe torí pé àwọn ti sọpá àmọ́ yìí pé ó mu ọtí di èsì lọ àwọn ọ̀sán máa fọ pásítọ̀ o àwọn sáfẹ́ wò pé kí ni sí olóore ti ṣe pásítọ̀ wa ni bó ṣe wà yẹn ẹni tó bá ti súpò ní lẹ́vù rẹ̀ ní sẹkítẹ́rìàtì tó sẹkítẹ́rìàtì àwọn ti tìjọba ni ẹ bá ti sún lẹ́vù rẹ̀ báyìí kò ní péjọ kejì òní ọ̀wà sọ fáwọn ó ti níbi àmọ́ kọ̀ọ̀kan sí torí pé táìtì rẹ̀ yóò change tí wọ́n bá ti súnkù tí wọ́n bá ti fowó kówó rẹ̀ láyé ọ̀nà sẹ́wọ̀n ẹni bí ọ̀wà tọ́sí ká wó fún. àbí nà bá ṣe ọ̀tẹlẹ̀ wúyẹ́. àwa ń súnbọ̀ àlìjẹ́nà wọn ti dà iná wọn ti dà kí lè rí wa ọlọ́mọba ní sọ̀rọ̀ lọ́rọ̀ lọ́sọ́ tó wọ́n fi wí pé anáwó yóò rọ̀ dúnà àlẹ́ yá rúdùn wa wà ṣíyà. ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب wọ́n ní àwọn tí wọ́n bọ́ sáwọn náà balẹ̀ lọ báyìí wọ́n yẹ wọ́n báyìí nínú iná báyìí láàárọ̀ lọ́sàn-án wọ́n fẹ̀gbẹ́ wọlé wọ́n yẹ padà nínú àti fẹ́ràn àtàwọn èèyàn àti ogun ọtí nígbà wà yẹ ọmọ ìkìyàmà àmà sọ fún mọ̀lẹ́kà ni kékeré lè jẹ́ ti ń jẹ́ bọ̀ èyí dójú èyí tí wọ́n ń jẹ́ bọ̀ lọ ẹ̀wá kí hàn bọ̀ wọ́n ti dójú ẹ̀ lẹ́nu àlìjẹ́nà àti iná min àkìdátìná ànàwòmá màálù ọ̀tá nìyẹ̀ àánà wọ́n ti dábọ̀ yéjì àwọn òjìyàn àwọn ń sá kàkà ká mọ́ tọ́ sí ti òsì yẹn ká tọ́ sí kíni o ká tọ́ sí ìmú ìbéèrè ọ̀wà ya àjọmọ́ tá a fẹ́ wọ̀nyí àmọ́ àmọ́ tí ó wájú tó gbé àwọn onímọ̀ wọ́n ní tí wọ́n bá jẹ wọ́n sọ̀rọ̀ pàjẹ́ náà àti iná ẹ mú kan nínú méjèèjì in tí òfin ní jẹ́ mú kan nínú méjèèjì máa wá sọ àwọn onímọ̀ ti sọ sáré tó bá jẹ́ àwọn olòṣì ilé ọ̀fẹ́ ṣe wáàsì fún wọn nínú ni fún ọ bí bá ń rí báyìí lọ láyé má lọ pè tó jẹ́ lọ́lọ́run tó bá jáwọn olówó ẹ má lè jẹ náà fún ẹ sọ fún pé gbàdúrà wo la ń gbà oríjìnà rẹ ń bẹ lálìkì àmọ́ ṣé báyìí náà wọn kò tí ì fòtó náà tí ẹ fi sùúrù ṣe o tí ẹ gbóná o bí wọn bá sì fi sùúrù ṣe òun náà lè tí rẹ o tó bá kó láwọn wọn gbé nǹkan mẹ́wàá kò ní lè mọ́ àwọn táwa wà ń bi àwọn prọ́fù lólówó fẹ́ mọ̀ kó o sì pọ̀ tó wá ń bì kó o sì kí ni o. ọ̀pọ̀ tó wà. àwa borí òòlù ẹnu ọ̀jẹ́ awalapọ̀jù bá a bá ní ká torí tí wọ́n máa sọ àjẹ́ náà nìkan èwo ni àwa fẹ́ mú tí a bá tún wo pẹ́ka bí àwọn ẹ̀pẹ̀ ká wo tàwa tí tá a jẹ́ mẹ́kùnú ọlọ́yìn ká sọ ti nínà a jẹ́ pé a máa ti bọ̀rọ̀ a máa ti bọ̀rọ̀ àwọn ìbéèrè láwa máa fi dáhùn àjẹ́nà tá a fẹ́ wọ̀ yìí bóò láàṣe wọ̀ bóò ló ṣe rí jẹ̀mọ́ ṣáájú ká tó wọ̀ a máa bọ̀ a máa bọ̀ tá a bá ti ń kú sí rọ́ọ̀tì àfáàn sọ wípé àmàmí mọ́ọ̀kì fún kódà màrọ́bì. àmàmí mọ́ọ̀kì fún kódà màrọ́bì. yusa ìlú ni wàyà ń kẹ́sí fúlígì tán. يساعدني وينكشف لي غطاء يساعدني وينكشف لي غطاء يسائل لي وينكشف الغطاء وحسبي أنا مر على صراط وحسبي أنا مر على صراط كحد السيف أسفله لظاء كحد السيف أسفله لظاه كحد السيف أسفله لظاه كحد السيف أسفله لظاه àfààní àná mi mọ́ fún mi lábàá mi ìkú òkè ń bẹ fún mi níwájú ọlọ́wọ́ bá mi ìkú ìní mi ntí màá ṣe mẹ̀jọ́nà yusáìlù ni yóò máa bí mi pé ilé ìtò òsì òsì sí báyìí ṣùgbọ́n kí n tó máa dáhùn yóò bà ní ẹ̀mẹ̀lẹ̀ kan ní ẹ̀ ẹ máa plé ntí ń ṣe tá a fẹ́ máa bí yusáìlù nígbà tí wọ́n dùn ẹgbẹ́ sẹ́gbẹ̀ báyìí kókó mẹ́nu lé wọ́n ti fọ́ wọ́n tẹ̀ báyìí ń máa ń plé ntí mo ṣe tí wọ́n ń bí mi sense of gamin hmm. ọlọ́run sì sọ̀rọ̀ kan ní sọ́rọ́tù jáfíà istinsakh istinsakh bóòlù sì máa ṣẹlẹ̀ hádà lè já àmì àtàrí àbúrò abbas Allahu ta'ala anhu àrùdọ̀húnmá alóòsù àtàrà náà màlàíkà kan iṣẹ́ táwọn máa ń ṣe o ní kí wọ́n wá gbantí àwọn kátàbà bá tó kọ wọ́n gbà wọ́n wà kó lọ sánmà àwọn màlàíkà kan bẹ àwọn ń bẹ ní ibi pátákó àgbà tí wọ́n ti ń kọ́ gbọ́ àwọn kan tí wọ́n ń kọ́ tí wọ́n bá wá gbàdé wọ́n wà á wò sí táwọn tí yẹn kọ wá wọ́n tó lè máàkì ẹ̀ fún wọn rí pé ó ṣe déédéé iná kúnná nẹ̀sítẹ́nsìhù máa kún tó tá àmà lò ẹ̀dùn náà yíyan wọn lè fẹ́ jẹ lónìí náà àwọn tá a ní wọ́n máa kọ sí ẹ̀yìn náà wọ́n tún láwọn kan tí wọ́n lọ gbé bá wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gbé lọ bí pátákó àbàtà akọ gbogbo ẹ̀ sí nígbà bá gbogbo ẹ̀ síra wọn tọ́jọra wọn ni wọ́n tó sí ojú ewé wọn parí péjì nù bí ẹ ṣe ṣe gbogbo àná ìsìnsáàfù يسائلني ويا كشف الغطاء يسائلني ويا كشف الغطاء ó máa bí mi kàtàní ẹ̀ ti ń ká lójú yìí wàhásìbì àni àmúrànà sírọ́ọ̀tì ó tó mi kí n má kí n má dalẹ̀ ó tó mi kí n má dànkẹ́rú ó tó mi lò pẹ̀lú bí ọba adẹ́dàsí rán mi nítòdodo kí n má jẹ̀mọ́ náà fìkì kí n má kí n má fẹnu bá kọ́dà dé kí n má dà kọ́dà rú. torí pé màá kọjá lórí òkè kéńjọ kan ka hadi sẹ́yìn fún rẹ̀ bí. bí etí ìdàbọ̀ ìní mọ́mọ́ rẹ̀ ìsàlẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ wa a máa bọ̀ ní ibi ibi àti gbàgbọ́ ṣùgbọ́n wọ́n tá dé bẹ́ẹ̀ o àwọn kẹfìrí ọmọ rẹ bọ́ nù náà mọ̀nàfíkì ọba dẹ́dọ̀ ó fi gbogbo wa ní ìmọ̀lẹ̀ tá a bá ti ń dẹ́sẹ̀ lé sirot ni yóò máa pa iná mọ̀nàfíkì òkú ọ̀bàdé ọ̀nà ọmọ rí bọ́ọ̀nù náà a wà á kọjá lọ ní tiwa ó ń kálukú ọkọjá pẹ̀lú bíṣẹ́ rẹ̀ bá ṣe rí àwọn àǹfààní bíṣẹ́ bá ṣe rí kọ́ bí bá ṣe máa sáré ṣètọ́ náà bí ṣe máa fà sí lẹ́nu ṣe rí ṣe ojú ọlẹ́kí mi ti gbọ́ yé pé fúlù ìjẹ́ àbòlò dáa jù tí ìmọ̀tẹ̀ sọ ń tẹ́ máa ń sọ pẹ̀lú tìláfà àwọn ọlàmọ́ so because bí mo ṣe parí ṣọ́ọ̀pù nọ́ọ̀sì lẹ́kọ̀ọ́ ni mo padà sí ìbàdàn ṣọ́ọ̀pù dọ́kítọ̀ mo fẹ́ dé kúrò bí ṣọ́ọ̀pù lè kéwò ṣọ́ọ̀pù dọ́kítọ̀ mo fẹ́ dé kúrò bí ṣọ́ọ̀pù lè kéwò kápẹ́ bá náà ni mi máa bò ó insha Allah máa ṣe ṣùgbọ́n kan ṣé ẹ jẹ́ kí n parí ìfẹ́ sí máa ṣe gbogbo bí èèyàn bá ṣe máa ń sáré ìṣètò náà bẹ́ẹ̀ ni kíkọjá rẹ̀ ní sírọ́ọ̀tì ó sì yá àmọ́ hmm. wa kọjá ń bẹ̀ a kọjá ń bẹ̀ tá a bá ti ń kọjá ń bẹ̀ ọ̀pẹ a kàn haudu anabi sallallahu alaihi haudu kawusaru náà ni kawusaru ni haudu haudu náà ni kawusaru ọba dẹ́dà ó fẹ́ ó fẹ́ wàá pọ̀ ní gbogbo àwa mùsùlùmí kawusaru ń bẹ nú àlìjẹ náà ìwà ń tọ́. ibi tọ́tọ́ sí kọ́ máa jẹ́ núzúlù ìkònà òní haudu ọ̀ntọ́ sí kí ni o níta láti inú àjẹ́nà eyín lákọ̀ọ́kọ́ máa mú alẹ́sà sẹ́dá nígbà tí ń bẹ pẹ̀lú àwọn sọ̀hábà tó pín àwọn nǹkan kankan àǹsùn àmọ́ pọ̀ díẹ̀ díẹ̀ sí dàmọ́ ó pín àwọn nǹkan kankan tó jẹ́ ẹ̀ẹ́ẹ̀ẹ́ẹ̀ẹ́ lọ́wọ́ àwọn Hawazin ní Hunayn ó wá ṣàdéhùn wípé áfùkù mẹ́lì ẹni tó kógun igi ẹgbẹ́ ẹjọ́ ànádírí àwọn apá kan ń pè ní nẹ́sírí tó bá wá padà òun fún lọ́gọ́rùn ràkùnmí eyín ò lọ wá tóbi lẹ́mí àwọn kan nínú àwọn ànsọ́rí ṣùgbọ́n jàmá kò sí bí nǹkan ó máa rí ẹ jọ̀ọ́ gbogbo àwa tó lọ fún ní àǹfààní ká máa wálé kí ẹ méjì á padà o gbogbo àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kánú àwọn ànsọ́rí ọmọ èké pọ̀ ọ̀dọ́ pọ̀ ọ̀dọ́ tiẹ̀ pọ̀ jù àgbààgbà tí mẹ́mbẹ̀ kéré bí wọ́n bá kóra wọn jọ wípé ẹkún lánàá bí fẹ́ pa wáyé ẹkún lánàá bí fẹ́ pa wáyé mo ti dé létí kan mo ti pàbúrò òun gbogbo náà ni nǹkan wá délé yìí àdébí òun àfáwọn ní nǹkan kan àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń fún wọ́n ṣàǹsọ̀kún láàrin ara wọn ṣùgbọ́n gbogbo àwọn àgbàlagbà wọn tí jó mímọ̀ kò sẹ́ńtọ́ sọ̀rọ̀ àbàdẹ́ ẹnì kékeré sọ̀rọ̀ nínú wọn ní wọn fẹsẹ̀ pípẹ́ tán sáà ń kó wọn jọ padà tàbí bí ń gbà wá wíwí o wọn ni wàláhi ya rasulallah ma takallama bihada minna illa juhaluna kò sẹ́ni kan nù omi náà wa kò sẹ́ni kan nù àwọn tí wọ́n bọ̀ tó tòṣù sí àwọn tí wọ́n sì jẹ́ aláìmọ̀kan iná ìlọba dẹ́dà gbónú súrọ́tù àdìnísáyì pé wọ́n ìdàjá amúrùmìnàlá amúnì awùlọ́fọ́fì adáàrùn ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ abúlé jẹ́ ni o dáadáa ni o táwọn tí wọn ò lẹ́kọ̀ọ́ nù yìí bá ti gbọ́ wọ́n bẹ́ bóde wọ́n máa fọn káàkiri àdárúbì wọ́n gbé bọ́ sórí rédíò wọ́n máa broadcast ẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá lè ṣe sùúrù tọ́jẹ́ wípé àwọn tó dún mímọ̀ nù yìí tàbí àwọn tí wọ́n jẹ́ láṣẹ yìí ìmáàmù olórí àdúgbò olórí ẹbí ní wọn fẹ́ sọ náà nínú àwọn ilẹ̀dí náà yẹsítẹ́bì tún náà wùmí nù sábútù lọ́dọ̀ lọ́dọ̀báwá olómi náà ti ń gbẹ́kẹ̀lẹ́dá kọ́kọ́ máa kà tí èsì ìpẹ́ ẹgbẹ́ wọ́n kọ̀ ọ̀gbọ̀n mẹ́. sábútù ó ní kí ló kò é, bàbá ẹ ẹ ẹ ti kálọ̀ mọ́sẹ̀ lọ́lá kọ̀ gbàgbé àfa sábútù àwọn tí ń gbẹ́ kàga omi tí wọ́n kọ́kọ́ máa ń kàn tí wọ́n bẹ̀rẹ̀ dúró ń bẹ̀ omi ò lè lọ sẹ̀ ọlọ́run wá pé ọwọ́ ayọ̀ fíìlì bẹ̀ ǹtẹ́ ń sáré hàn fẹ́ǹfẹ́ kí ní dẹ́fìtì náà lẹ̀ ẹ kọ̀tà sí omi tẹ́ ń tí ń gbẹ́ kàga fún tọ́gbẹ́tọ̀ kan omi fẹ́ẹ̀kì tó sì ti gbogbo owó tó wá fi ilẹ̀ tó ń tẹ́ ah, bàbá ọkọ mi ti yọ̀ ní ìbàjẹ́ yóò gbèpè padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì nígbò mi ẹ bá gbẹ bẹ́ẹ̀ ẹrú tẹ̀ ń gbé kì í tẹ̀ ń gbé lórí dínà ó ń dẹni wa ni láàánú tó bá jẹ́ pé ń fara balẹ̀ ẹ̀ ń fi àwọn àfa ẹ̀ ń sọ́dọ̀ àwọn olórí yín àwọn mẹ̀yìn tí wọ́n yọkú òmù ọ̀rọ̀ àwọn mẹ̀yìn tí wọ́n fi kún wọ́n máa tí wọ́n fi gbé ọ̀rọ̀ kalẹ̀ lápẹẹrẹ kọ́nà wọn gbàgbé kan fún àwa mùsùlùmí káwọn tí ọlọ́run wa gbà lọ́wọ́ wọn kí wọ́n máa lágídí ọ̀rọ̀ wọn mọ̀fẹ́ kó mẹ́ káwá fẹ́ fi pípọ̀ lọ rèé gbà kí wọ́n wá sọ fún wa pé chọ́ọ̀chì báyìí báyìí ó di ẹ̀ríkàtà chọ́ọ̀chì báyìí báyìí ẹja lọ ká lọ gbà náà ni hmm. báwo èèyàn ó ṣe lọ ọ yàtọ̀ ọ̀nà owó wọn gbà lọ ẹlòmíì ò wò pé àkíní gúrúpù náà lè rí ẹ o <laughs> màá mọ̀ bẹ́ẹ̀ lọ ẹni ẹkọ ọ̀rọ̀ wọn fẹ́ bẹ̀rẹ̀ àpapọ̀ ẹlòmíì mú kúmà ṣùgbọ́n ká pé ìmáàmù bá ṣe kí jùmọ̀ tàn sáré ní jẹmáà lára orin tọ́lọ̀ ṣe fáwọn mùsùlùmí orin kan tó lékun Eh, bá a ṣe ń kíjì wọn tánà ta kíjì màtá yìí orí làwọn àmàlà ọbẹ̀ wọn ò sọ fún wọn láàárọ̀ tó ráwọn èèyàn lè múra lọ wọn ò sọ fún wọn ṣáájú júmọ̀ kú díẹ̀ wọn kà sọ fún wọn fírí pé àfẹnudúgbò lọ́dọ̀ ọlọ́ pẹ̀lú rẹ tó ṣe fún wa o nta àwọn tí ń sọ̀rọ̀ yìí náà àwọn èèyàn náà ni adébísọ̀ sálàmù wa kó wọn jọ nígbò kó wọn jọ wọ́n sọ ọlọ́wọ́n sọ fún àwọn àǹsọ́rí ìdí tó dé kámẹ́rà tuntun nísàlẹ̀ kòkò àwọn mùsùlùmí àbùkátà kámẹ́rà bára sòótọ́ ọ̀rọ̀ báyìí kí nǹkan ti dà wọ́n ọlọ́run méje kìtì àwọn dàrú mẹ́. ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ àlùsúnnà ẹ̀yin ni ọlọ́run ọba ń fún ní àlàáfíà lásìkò yìí àwọn èèyàn ń ṣe àárẹ̀ tí èyí ṣe àárẹ̀ kékeré ọ̀kan nù ọmọ ìyá ṣáàṣù ilé kẹrọ lọ́wọ́ ọlọ́run kẹrin pọ̀ lábá parí ìyàmúlẹ̀ yìí ó ti rẹ̀ ó wá fẹ́ lọ sùn ní ọmọ ní àá ara ẹnì kan ó jìnnà tó súnmọ́ wọn oníwà gbé ọsọ tútù ọsàn ní agbára owó wà sùn padà ọsàn mú oorun yẹn mọ́ra pé ọsàn ju ẹ̀mí bí ṣe lọ báyìí ó ti sùn lọ ọkọ̀ tí ń bẹ wájú ẹ̀ ọ́ dàbò tí ó kú òní dídàbò kékeré ẹ̀rú ti bọ́ngẹ́ orí ti dánú tẹ̀ ọmọ sáré sílẹ̀kọ̀ kọ́ sáré náà bọ́ńtọ̀ ọ̀hún náà bọ́ra ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó sùúrù bọ́ra mi ẹni yẹ kàn fèsì sí ohun mi dẹ́yìn. mubasharo ẹni tí wọ́n gba ọkọ rẹ̀ tẹ́rù ń ba ọmọ ìyá tó gbọ́kọ̀ ó sáré bòde ní ọkọ̀ ó ní bọ́ra mi tẹ́ẹ̀ bá gbá mi gbọ́ ẹ gbá mi gbọ́ báyìí mo sọ pé wọ́n ń ṣeré mo ní ayé ń tẹ̀lé mi tàbí mi ọ̀sọ́ fún sẹ́wọ̀n kọ́nà tó máa ń sọ́kọ́ lónìí ẹ̀wọ̀n tó bá sọ́kọ́ mi nìkan lọ́nà títì ní bíláì ló ń bábáyì òun sáré ẹ̀rú ń bà òkú sáré sọ̀kalẹ̀ ọmọ sábà ọmọ ẹ̀mí lọ ní ti ṣe mí yé mi ẹ̀yin ọ̀sẹ́ o wọ́n ṣe o ah, inú ẹni tí ẹ̀tọ́ tọ́tọ́ ṣe kó wájú ọlọ́ọ̀bà dẹ́dà ah, ọ̀rọ̀ ní dọ́rùn rẹ̀ bọ́lá ó ṣe máa yọ àwa nù tún bẹ́yìn ah, torí mo kó tèmi báyìí bí ìrọ́kọ̀ sí wọ́n ń jọba ẹ̀kọ́ wọ́n dàbí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ lè jí egungun fún àbáyé sọ́bọ̀ olùsáwọ̀ wò pé ayé wọn ìlú ayé wọn lé ọlọ́ la ilaha illallah jẹ̀mọ́ ẹ̀ nísìnyí àbẹ́ ẹ̀ nísìnyí. alẹ́sìnyí àlọ́wọ́. sẹ́ni orí rẹ̀ pé ní ma fi ṣe gba màá parí. ẹni tí pẹ̀lú àkókò orúkọ sún nígbà tó kàrà kàrà kàrà ayé sì ni sílẹ̀ ìjàmbá ló lọ gbé. ọ̀nà tó ti gbé. ó ti gbé. alisa sẹ́yìn mo wọ́n sọ fún àwọn sọ̀hábà nígbà tó kó wọn jọ wípé gbogbo tí mo háì mo fẹ́ tí mo fẹ́ lò mẹ́gàgà orin gbogbo tí mo háì ẹ méjì ò tá a bá túká ń bì kùnẹ́ ìdè láwàá yìí láàrin mọ́kàsí tọ́ìfù ẹ wá dúró màsáfà tí ń bẹ láàrin ibi sí Mẹ́dínà ẹran làwọn èèyàn kó lọ léyìí alájàrúdọ́nà yẹ́dọ̀bà náà bí ibi wà ṣá ìlà rẹ̀ hàríyìn wà tẹ́lẹ̀ àbúrò bí rasulullah sábìlà rẹ̀ hàrí kò ẹjẹ́ ìwọ̀n máa kẹ́rin lọ kẹ́yìn ọmọ wà nàbí lọ lé padà sẹ́gbẹ̀ pé mi ọ́ tẹ̀lé yìí ṣe ẹsẹ̀ bí máa bá wọn lọ padà ní ní ìdúró mọ́ka ẹni wọ́n máa kẹ́rin tẹ́ ń kó lọ kẹ́yìn ọmọ wíwà nàbí lọ sí Mẹ́dínà padà ta ni bàwú ìjù nínú méjèèjì ẹni sùúrù ẹni ọmọ lọ ẹ̀yin à ń sọrí mo wá lọ́rọ̀ tọ́ lọ́rọ̀ ní báyìí sọ bẹ́ẹ̀ eléyìí ló bì lọ́wọ́lá lè hijrọ́ làkúntù mọ́ra nílà ń sọ tí ì bá ṣe pé èmi náà wá láti Mẹ́kà ìbá di tó sì jẹ́ pé ìtàn ẹ̀ forí jiyàn ìbá sọ àmìdí à ń sọrí ṣùgbọ́n wọ́n sọ̀tàn débi pé bọ́wá bí náà tí ọ̀bà wá ṣe é ṣe bẹ́ẹ̀ bá a bá ń lọ nìkan wà lọ sálàkà lansọrọ wa àdìyá lẹsẹ làtò wájà lansọrọ ṣàbàwọn ọṣẹ ìbàwọn tí ansọrọ bá ń lọ ibi abáyàsí máa yàsí torí wípé alansọrọ ṣàárùn wà nọọsù dìtàrùn aṣọ àwọ̀tẹ́lẹ̀ tí máa kẹran ara tí máa kawọ tí máa kawọ ara ẹ̀yin ansọrọ ni ṣàárùn àdébìkì sọgbọdọ tàbí sísè lé o. إنكم ستلقون بعدي أثرة فاصبروا حتى تلقون الحوض ìtumọ̀ bọ̀ mi. ẹ̀yin sọ̀hábà yìí ẹ̀yin ànsọ́rí ìsísẹ́fẹ́sì mẹ́jọ ń bẹ̀ ẹ̀ẹ́rì tí ó pọ̀ o. ìsísẹ́fẹ́sì mẹ́jọ ń bẹ̀. ẹ̀ẹ́rì jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n ẹ má fàmì sí wípé tẹ́ ẹ̀ bá ti jẹ́ ń bẹ̀ láyé ẹ̀ dàrú ẹ má fi dàkàlì kìá mọ̀ ru o ibi tó ti pure ẹ̀ ń bọ̀ àjẹ́ ń bẹ̀ o ìfi téèyàn rò pé àmọ̀jọ ṣiṣẹ́ ìmọ̀ ni ó yẹ kájọ pin náà ni wọ́n máa fi dùn lójú yín jẹ̀mọ́ ẹ̀ bá ń sọ àǹsọ́rí ẹyọ kan tó jẹ́ kọ̀lífà àǹsọ́rí kan tó jẹ́ àmẹ́rù àǹsọ́rí kan kò sí àbí wa ni ṣùgbọ́n ẹ má wòye o kí ní ìdẹ́ni ìdá ọ̀la mú lọ́sọ̀lámù domi gbogbo ẹ̀ ń bá ti ṣiṣẹ́ fẹ́ I ń ṣe pẹ̀lú yọ̀ọ̀yọ̀ ni. iṣẹ́ ìtọ́jú ọlọ́run. tí ọba ti yọ mọ́ ẹ rí i pé yóò change lójú ẹsẹ̀ ṣé bí n tá n ṣe ìṣebí torí n tá a fi jókòó ìlà fi ń ṣe aláfẹ́ wà ní jẹ̀ndà jẹ̀mọ́ nígbà òla tó fẹ́ bọ́ bí yìí o láyé láyé ìsáàsì jẹ́ láyé kéwù gan wọn ò gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀ ọmọlẹ́ kí wọ́n fẹ̀ ránú mo jẹ́ kó hàn mí tí mo ń bọ́ kí yẹ láyé láyé wọ́n dáadáa bá tó ń ṣe mọ́ gbogbo ẹ̀yẹ́ mọ́ lẹ́màá láwọ́ wọ́n àti pọ̀ ọmọ ẹ̀ náà lé orí wọn náà orí wọn náà orí wọn náà ṣéètì o ti nà kọ̀ báwo kan o nà nù ọrùn ni lasa yìí di ọbi prof ń bẹ nù yìí ẹnjìníà ń bẹ nù yìí dókítà ń bẹ nù yìí àpò òjọ yìí oníkówó yọ máa lọ àpò òjọ yìí oníkówó yọ máa lọ bákan náà tẹ ẹ bá dẹ̀ gbọ́ wá sí bómi ẹ máa gba ìpè àti ibi wá sí náà àti rí àwọn àwọn fatiwa náà nìsín àti rí àwọn aṣẹ́wó wá sí lọ́nà gbọ́nbí gbọ́lọ́n gbọ́nbí gbọ́lọ́n gbọ́nbí gbọ́lọ́n. ìwà sẹ́wọ́ owó àsìgbà tó bá fẹ́ lé kúndé máa nìní. ìlú náà lè dá wà lábùdó ni ànábì ni ẹ̀yìn ṣe ẹ̀ṣẹ́ fọ́nà ẹ gbà wípé ẹ̀ẹ́rì ẹ̀mí pé nǹkan lónìí ọlọ́run ní pé kò yẹ yé o ẹgbẹ́ yóò lè ṣàlàyé èdè pé wọ́n sì fẹ́ ẹdún síbẹ̀ pẹ̀lú yín tọ́lọ̀ ń kọ sí lọ́rùn ọ̀pọ̀ wájú o. gbogbo ah, yóò wọ̀rọ̀ yóò ti gbìyà ẹ wá ṣe sùúrù hátà tẹlifóònù bẹ̀rẹ̀ hàó tẹ́ẹ̀tì pàdé mi nídìí omi tẹ́ bá kò lẹ́ sèrọ́ọ̀tù tán háódù yẹn ó sọ ma ní sọ wípé adadu kọ́ọ̀pù rẹ̀ adadu jùlọ sàmà dédé bí ìràwọ̀ sẹ́mẹ̀sẹ̀ pọ̀ tó òní kọ́ọ̀pù tàbí fúnfúnfún rẹ̀ ó fòfò ju lábà lọ wàrà lọ dúdú rẹ̀ dúdú oyin lọ ẹ ń bá ti mú bẹ̀ pẹ̀rẹ́ òbí òjò gbẹmọ jẹmọ àbẹ́yàn bí wọn fún yàn ń náà afẹ́ kí àlùkìyàmọ̀ yẹn ó tóbi nísàlẹ̀ ọkàn wa ànábì kí ni kí ni àdìsí padà sọ ó ní hmm, subhanallah illa annahum lam yasbiru ojú mi tó pọ̀ sábà pẹ́ mi mi gò ànábì kí fáwọn sọ́ọ́rí tí tí táwọn ṣe sùúrù ọ̀hún síbàmì ìsinmi á ṣe sùúrù ọ̀hún háódù àti débẹ̀ ti ń pọ̀ ní àwùjọ tán àlìjẹ́nà ò ní lọ́wọ́ tó yìí iná rẹ̀ ní ọwọ́ òsì wọ́n bá ní wọ́n dá wa dúró kàmá jẹ́ àmì hadith àbí fún mi sí kọ́ńtọ́rọ̀ kọ́ńtọ́rọ̀ yìí ààyè kan ní ọ̀tà wa sápọ̀ báyìí náà ìjẹ́mẹ́tì wà náà tí wọ́n fẹ́ ṣe fún amẹ́ wọ́n fẹ́ ṣe kọ́ńtẹ́ńkíyà wa muhajaja wa muqasasa ọkùnrin ọfọ ẹni létírí láyé mùsùlùmí jọ ní wọn ti jọ lọdọ eléyìí wá sàláàkì padà wọn ó tó wọn. ìfọ̀tí sí ìsàlẹ̀ náà pé ojú ilé ìkànnà oyún ilé ọ̀tẹ̀ mẹ́lẹ̀ kó domi gbóná sí la wọ́n wà máa wọ́n máa fọ́ wọ́n wọ́n máa jọ wá hàdà ní àdìsẹ́ bí sẹ̀dẹ̀ lùkúdùrì wọ́n sọ ní hàtà ìyá ló kù hmm. nígbà bá fọ́ wà títẹ́ tẹ́kí àbá ṣẹlẹ̀ tán tẹ́kí àbá ṣẹlẹ̀ tí wọ́n fọ́ wà tán ọlọ́wà ni àsìkò tó tí mo lè yọ̀ǹda kẹ́ ẹ wo àlìjánnà nítorí pé ilé ẹ̀ wọ̀ mo sì sọ wípé màá yan bílù kó mú ọkàn yín síra yín nábì ìbáàdí àní ànáńkọ́fùrù rọ̀hì wà á na àdáàbí wà na àdáàbò àlè wọn àbí na mo ti fi lé ibi wọn mo ti rìn kí n gbélé mi fadíkòló ha ọ̀dà wọn zánà máa fi sùdúrì yín min gíní ìhùwánà nàlà sùrùrì mùtàkọ́ bìlì kò ní sẹ́kù kankan nígbà yẹn nìkejì sẹ́nìkan mọ́ ìgbà ńlá tó fẹ́ wà jẹ́ náà ṣùgbọ́n ìmọ̀ kan wà ń bẹ láàyè yẹn nínú sọ́tù zura gbogbo àwọn tí wọ́n bá wọ̀ náà wọ́n bẹnu ọ̀nà náà ń sísí lẹ̀ ni tó ti kígbe ibi ti pẹ́ adájọ́bi jẹ́ àfi sọ̀rọ̀ ìhẹ́dùn àbí tàbí rọ́tọ̀ rọ́tọ̀ rọ́tọ̀ christian sọ wípé fúra náà ìṣẹ́kẹ̀tì náà ìlà rọ́bì ha iná kébàdé ìlọ́gbọ́n bá ń jọ kàn wípé ọlọ́wọ́ bá ààrá ebi ń pa òun ara ń ní òun ìtò olóhùn mọ̀jẹ̀lájẹ̀ yóò méjì olójọ́ òun ó tò ọlọ́ni kò ní kí ló wá ń fẹ́ fáàmì àrùbọ́ à bí nàfàsẹ́yìn ni ọlọ́ni rà náà mọ̀ yọ̀ǹda fún ọ ó lóun ti kẹ̀ sára ọ̀dà mọ̀ ní jáde lẹ́ẹ̀mejì lọ́dún nàfàsẹ́yìn ti ṣìkà lọ́sọ̀rọ̀ sọ yìí ayọ̀ǹda kọ́ ọmọ kọ́ ọmọ mẹ́kan lásìkò ooru gbígbóni òní agbára ayọ̀ǹda fún ọmọ fíkejì lásìkò tútù anábìrin gbàtẹ́ abájú tútù tó kọjá tútù àfààní tútù bí aka máa ń sọ ìsáàlù gbàtẹ́ nǹkan wá fi kíwù tẹ́ ní pé wàyú kúrọ́wù àlìmáwà sáàkìrì àsìkò ká máa fi omi tó bá lọ́wọ́ rọ́ káfíṣàlùwàlà asómi ni ó asó wẹ́dà ni ó sọmi dàbẹ́ ní Riyadh kò sí ẹni tó tó bẹ́ẹ̀ ní eight o'clock láàárọ̀ tó lè ṣe àlùwàlá dáre tì látẹnu tap eight o'clock tó bá di táìmù nígbóná torí mi ẹ ti ṣe mẹ́bà bọ̀dọ̀bọ̀dọ̀ ìyẹn àwọn tí nínú eléyìí tí wọ́n bá wá sọ̀rọ̀ pé wọ́n sì kọ omi àwọn ọmọ wò pé nígbà tí nǹkan máa ṣe lásìkò ọmọ gáàsì èyí ó tún kọ́kọ́ wá lọ wọ́n mu omi kọ́ bẹ́ẹ̀. ó ti á jẹ́ bótútù bá sì mú kọ̀sáburú níbi káwọ́ bomi ká ewẹ̀ kú tó bá jẹ́ pàrọ̀ tó fẹ́ wẹ̀ kú òní ilé tó bomi òní ọ̀sán domi gbọ́dọ̀ làbí wẹ̀ kú báyìí bímbọ̀ ni ẹ ń òkú lọ. bẹ́ẹ̀ bá sọ ah bisasa irú kí wàá yẹn ẹ sáré wà wọ́n yẹ omi tuntun bá wọ́n wá gáàsì náà wọ́n gbẹ́kẹ́. ká lọ gbómi ká náà wọn ayé ìwọ ọkọ̀ gbómi ká lọ́nà fún wẹ̀ kò sì sí búrẹ́sì ẹ̀rọ tó fẹ́ wọ́pù sẹ́. àwọn ni wọ́n ní tòmí gbóná tó tù bá mú. kèédú ṣe ń lẹ̀ ẹ̀. Hmm. fine ọlọ́run ayọ̀ ńlá fún ọ wọ́n kí ló kí ló jẹ́ àpòpò wọ́n bẹ̀rù ọ̀nà náà ní sísí lẹ̀ tá a bá epo kọ́ńtọ̀rọ̀ ẹ̀ ń bá bọ́m̀bẹ̀ kú oríire kọ́ńtọ̀rọ̀ ni kọ́ńtọ̀rọ̀ ni ó le torí wípé kèé kèfèrè sí mùsùlùmí mọ́ kèé ṣe kèfèrè sí mùsùlùmí lásìkò tá a ti wò pa àti bọ́ àápà tó nínú àlùjánnà làábà bá ń títì wọ́n ní kí ó dàbí bá ń títì ọlọ́run ní wàsíkọ̀ lẹ́dínà káfàrú ìlà jahannama zumarọ̀ hátà ìdá jáwá fún ìhàjì. nígbà tó débi ìtàwọn lómìnì wọ́n ní wàsíkọ̀ lẹ́dínà tàkọ́rọ́ bàwọn ìlà jannati zumarọ̀ hátà ìdá jáwá wà pọ̀. fáwọn wáwò yẹn ni torí báà ní ìbálẹ̀kùn bẹ̀ ní sísílẹ̀ tààkìrù ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdí rẹ̀ bí ànábì kí ọ̀nà ọba dẹ́dà bí ọ̀nà bí ọba tó wọlé ọlọ́dọ́kùn ní ọ̀nà mo yọ̀ǹda mo wá sí fún yín mo sì ti sọ pé wọ́n gbọ́dọ̀ sí fẹ́ nìkan ṣáájú wa nábì ìwọ́n náà ni wọ́n kọ́ sí fún sọ̀rọ̀ wa tọ̀rọ̀ bíi wasalamuhu alayhi zuma láti wá ìjẹ̀nà àwọn akọ́kọ́ fẹ́ mọ àjẹ́nà yìí wípé sọ́téèjì tó ga lọ́ báyàn tí ọlọ́run bá dáyàn nàìjíríà téèyàn tó wọlé. ìmọ̀ ah, bí ẹ̀sìn fẹ́ sọ sọ́tẹ́jì yẹn mọ́ mọ́ àwọn àdúgbò kan ní Ìbàdàn bàtúùmù tí wọ́n ń lò bẹ́ẹ̀ ọ̀gá jù báyìí lọ. ẹni tí ó bá wẹ̀ bẹ́ẹ̀ tí ó bá wẹ̀ ní ìdajì yọ bẹ̀rẹ̀ wẹ̀ lójú mọ́mọ́ ni ẹ̀yìn o nítorí pé gbogbo gíga batúùmù yẹn kò bó tán páànù náà ni bágbára ló gbé wábì kan ní ẹ̀sùn pọ̀ bára wọn báyé bá wá nígbà yìí lọ káyìjẹ́ mú batúbọ̀ ọ̀gá wàhálà lánàá fàyè ààbọ̀ òní títì ṣùgbọ́n àríṣà sálàmù tó bá tọ́lọ̀ ń bá yọ̀dá pé kí wọ́n sì tán tàfẹ́ wọ̀ ó sì ọlọ́run ní yadkhulu al-jannata min ummati sab'una alifan seventy thousand àwọn èèyàn kan bẹ wọ́n wọ àlìjẹ̀nà yìí nínú umma mi láì lè ṣe ṣe òṣè wàlá àdáde kó o sì lè jíyà àti ìfẹ́ sọ àwọ̀wọ̀ seventy thousand fẹ́ wà jẹ́nẹ́ ẹ wá máa wo ìmọ̀ náà wọ́n fi tọ́rọ̀ fi mìíràn tọ́fẹ́ àgbàlá hadith náà muslim anabi wa ni ẹ sì wo àwọn tí wọ́n wọ àlìjẹ́nẹ́ wọ́n wọ àlìjẹ́nẹ́ mutamansikuna akhidun ba'duhum ba'dan la yadkhulu awwaluhum láyẹ̀dùn àkírùhùn àtàyẹ́dìkúlà àwọlùhùn láyẹ̀dùn àwọlùhùn àtàyẹ́dìkúlà àkírùhùn ansẹ́sàm sọ wípé nítorí àlìkàmẹ́ yìí àwọn seventy thousand yìí wọ́n wọ̀ jẹ́nẹ́ yìí láti ṣe ṣe wọ́n wọ̀ mọ̀tàmásì wọ́n múra wọn lọ́ba yìí wọn ò sì ní wọ̀ ṣáájú ara wọn wọ́n máa jọ gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ wá wo bẹ́ẹ̀ nu àjẹ́ náà wọ́n sì fẹ̀ tó kémi àti ọmọ wà rí bẹ́ẹ̀ yẹn wọ̀ rìwáyà mi wá wá wàyùṣà fáwù kúlù wahidin minhum fi sàbìrìnà alif. gbogbo seventy thousand tá à ń sọ yẹn náà wọ́n tún yóò da fẹ́ni kọ̀ọ̀kan kó tún sípè fún èèyàn seventy thousand ẹ wá sí ẹ papọ̀ wọ́n wà jọ wà jẹ́ náà lẹ́ẹ̀kan náà tí wọ́n wá fẹ́ wá wọ̀ báwọn lẹ́lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún wá wọ̀ jẹ́mọ̀ nínú tẹ̀síìrù kan lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní wà lórí ìdún alàrọ̀ bí ká sọ fà ọba tí ń bá wa sọ̀rọ̀ yìí ọkọ̀ ọjọ́ ọba tí èèyàn máa ṣe èméjì sí wà lórí ìdún alàrọ̀ bí ká sọ fà níjọba àlìkíyàmọ̀ tá a bá gba ìdájọ́ sáfù kan láàjẹ̀ alàkọ́lẹ̀ ojú ọlọ́run ọkà wa òun fúnra ẹ̀ ọkà wa yọ sẹ̀kú ọba ńlá wọ́n tó wà ní àwálẹ̀ ìlà àkìrìnà sọ́fà ẹ̀gbọ́n bí ó sì mọ gbogbo wa lẹ́nu ló ń ṣe ọlọ́run ní àwọn afẹ́ wọ̀ bóò láti wà jẹ́ nìyẹn jahada min hadithi la yaqulu ahmad bin musa min hadithi abi hurairah radhiyallahu anhu ó ṣe ọlọ́run ní yadkhulu ahlu al-jannati al-jannata murda juda jihadan bidan mukahhalin abna'a thalathin wa thalathina sana ala surati adama situna dira'an fi arúgbì sábúrì àdúrì. jẹ́bẹ́ ẹ̀dá kan ẹ wo ìmọ̀lára mẹ́rin oṣooṣo ni gbogbo ẹjọ́ wà jẹ̀ náà á wà jẹ̀ náà múrúdà múrúdù jámù ní fún amúrádù júrúdù jámù ní fún ajúrádù gẹ́gẹ́ bí kúfúrú mẹjẹjẹmọ afaru musamman láìláìlá á wà jẹ̀ náà múrúdà kò ní í sírun lára wa àní sẹ́wọ̀n bìrì sára júdà àwa tá a jọkùnrin irun ogun wọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rúbọ. jihadu lẹ́ni tí wọn orí rẹ̀ tí ọ̀dà wálẹ̀ bó ṣe ń bọ̀ lọ́wọ́ ń kọ́ yìí èyí tó súnmọ́ náà ní jẹ́rí irun tábẹ̀ bí adámẹ́sì nínú àwọn ọ̀rẹ́ tí máa ń rí bẹ́ẹ̀ nú àwọn èèbó wọ́n tún yàtọ̀ ní ẹwà nínú wò lè dá wà lẹ̀ bó mo ti fẹ́. bí bọ́ ibi ibi kàwá gbóndẹ̀gbẹ̀ bí kíni jọmọ ẹjọ ọmọ bá mi sọ àdìsí fáwọn yẹn káàkiri kò sí ẹnì kankan tí ó dùn wa ẹ wo tí ń kówó ra ọ̀sẹ̀ ní kówó ra olùsọ̀ọ̀sọ̀ ní òkúrò máa ní fúlù ìjà àbùnẹ́sì àsọ̀fẹ́ máa bójú ni ẹ̀hẹ́ ní mọ́. gbogbo wa bí ìbọn kò sí ẹnìkan wa tí ó jẹ black ṣe bí ìjẹ black ti a ìjẹ àyèrè ẹnìkan ebọ́ bá dẹ́gbà fi ṣàdánwò fún aláyé mi jamaa kila wa ń búra sí bó láti wà jẹ́mẹ́ o irú kọ́lọ̀ wo ìmáàmù wáìtì wé wà lìjẹ̀ náà wọ́n wà lìjẹ̀ náà ọkàn kọjá mo bá gbọ́ mo páàkì ojú ẹsẹ̀ wọn kọjá mo bá gbọ́ ojú ẹyin lọ páàkì yóò ní sọ̀rọ̀ yìí jẹ́ ká ká barika barika lọ́fi yẹn kò mọ̀ nínú fún mi ọlọ́wà de kéèsì barika lọ ẹ̀ máa bẹ́ kọ́ sùn. ọlọ́wà yóò sì mọ̀. gbogbo haúsá tí ń bẹ ní Ìbàdàn pátápátá olóyìn máa mú wọn ni fún gbàgbé ẹni láìláìláìláìláìláìlá bíbọn wáìtì gbogbo wa kalẹ̀ mọ̀ká halil ọlọ́run ti ojú wa wọ́n ti létí ròbẹ̀ abùnáà falafin wa falafina ájì ọmọ 33 years éjì wa nù aláṣúwọ́tì ádámà á wà wà lórí bí ànàbí ádámà ṣe rí bóò ló ṣe rí sì túnà dìrọ́ án 60 feet ọ̀nà bí ádámà ṣùgbọ́n mistake mẹ́mẹ́ fíìtì tá ń sọ yìí tọ́ ẹgbẹ́ ń tá ń pẹ́ fíìtì rẹ̀ tá a fi mú ṣé tiwọn láyé wọn ni àbí ti ànàbí ádámà tẹ̀jẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ni so bóòmù sí àmọ̀tà pa tó ń jọ́nà lọ a jẹ́ wípé tá a bá ní ká fi imagination gbé kalẹ̀ gíga yẹn á tó pò ná márùn tí ọba tó lé bá ṣe rínu àwọn afẹ́ mọ bá ṣe fẹ̀ fi sábúrì fi arbi sábà àdúrì àáfẹ́ ní seven feet fíìtì wo fíìtì ti ànábì ádámà tó súnmọ́ pọ́mọ àlìjẹ́ náà kọ̀ọ̀kan tó tí mo ní sọ pé kéré jù ṣùgbọ́n kákan fi ọ̀rọ̀ bàrà wa sí máa náà láti bí òpó tí ọbẹ̀ rọ̀ àwọn obìnrin òpó yìí tó bẹ̀rẹ̀ rọ̀ àwọn obìnrin sí ara àgànná yìí ò ní fífẹ́ ẹ̀nì kọ̀ọ̀kan wọn láti tẹ̀lé náà jama ká lè gbádùn ni ṣé n tó sọ kálí sí kí ni o. àjọ bẹ́ẹ̀ dákan ṣé ń wọ ẹni tó rí báyìí kò lè parí àpò rẹ̀ sí gbogbo ẹ̀dẹ̀. sójú ojú ò ti bàbá olówó owó ò chéjì èèyàn láyé èmi máa sọ pápá pápá chéjì èèyàn ni èmi náà ìgbà wà. wípé àìbò àpò rẹ̀ sì kí ni ọ̀bẹ ṣe papọ̀ lẹ́ẹ̀kan ní ẹ̀kọ́ sí ní chief ní àpò chief ní bí ẹ ṣe lówó dé stage kan òun yẹ ká change kun wọn ni bí ẹ bá ń parí àpò ẹsìn méjì jókòó ẹ kan kó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe bí wọ́n bá ṣe ń pọ̀ sí ni kò yọ máa fún àwa làwa báwo lówó jẹjẹ wọn àwọn olówó àwa àwa làwa báwo jẹjẹ wọn yàrá báwo jẹjẹ wọn. ìròyìn jẹjẹ mọ́. ẹni tó bá ṣẹ́kù. wọ́n dà pọ̀ mọ́tò à ń bọ̀ níbi títí àwọn obìnrin náà jẹmáà annabi adamai alaihissalam gíga rẹ̀ láì wà nìjẹ́nà fífẹ́ rẹ̀ ní láì wà nìjẹ́nà jẹmáà tá a bá rí ìyòntọ́ pàwá lẹ́rìn ẹ̀ ṣe jẹ́ apà sínú àdífù inú àdífì àbí wọ̀rẹ́rọ̀ fún àdífì àdífì mọ́rọ̀jùn fi sahih báńkì sunan ó ń ṣe ọlọ́run ní dísìlì káfíìn ìnà dísìlì káfíìn kẹfẹ́rí kọ̀ọ̀kan tí ó wọnà ọlọ́run eyín bí èrìgì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn mísìlù òṣùbí ní òkè wúlù ni ẹ ìmájì ìbẹ̀rù wọn náà ṣètò ń gbọ́nà kẹfẹ́rí kẹsẹ́ eyín ẹnu rẹ̀ bí òkè ewúdù kí wọ́n wá sí thirty two síyàn lẹ́nu bó lẹ́nu ó ṣe tó tó bá lẹ́nu yẹ láti bí dẹ́yẹ ń kọrin gbogbo tí bá rí bẹ̀yọ́ máa gbé lọ kí olùkọ́ wá kọ́. wàjísàtò ahadìyí fìnnán kàmá bẹ́yìnà mákàtà wal Madina ìdí ekiti ìdí ìjókòó ẹnì kọ̀ọ̀kan wọn nù ná bí irú déédéé dísàǹtì bẹ láàrin mẹ́kàsí Mẹ́dínà ni. ọlọ́wọ́ kí ara wọn bí ó ṣe kí ara ti a sí fún ìgbádùn bẹ́ẹ̀ náà ni wọ́n kí ara ti ẹ náà sí fún ìyà. ilé àtọ́kọ́ náà ọ̀nà sọ̀rọ̀ ó lè sàásì ó ní sẹ́rí pọ́ìntì tí ẹni torí ẹ̀ dáàmù èmi ti gbọ́ yìí ká mẹ́sẹ̀ bọ́ alhamdulillah ṣe bí yọ́n sá padà jáde nù ná wàláhì ẹ̀sìn mọ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá wa lókè ọ̀yà tí wọ́n bá náwó olówó wọ́n ní àṣà kan tí wọ́n máa ń dá bó sì lára àwọn náà lè ti yára wọn lówó àgà ní Kánò wọ́n máa sọ wípé mi ò ṣe ṣíríkù àwọn àmà sọ pé àwọn ò sì ṣíríkù máa àwọn Haúsá lẹ́nu paapin ẹ̀ wọ́n wẹ̀ wọ́n fún nínú náà ẹ̀já wa tó sóńtọ̀ náà mọ akọ́wọ́fù áálì nẹ́rin àdáàbá ẹ̀ tí ìyá rẹ̀ kéré jù nínú náà àwọn sọ̀hábà lọ́dọ̀ sàmìlẹ̀ rẹ̀ pé gbogbo wa la máa tí Abu Talib máa ṣe fún wa nàbí Abu Talib ìfẹ́ ìpọ̀ kí máa dáàbò wọ̀ ó ní ọgbà sílámù ìfẹ́ ìpọ̀ kódà lára àwọn nǹkan tí ó mú omi lójú èèyàn tó ṣẹlẹ̀ sí àbútọ́lé ó lórí tó hun kalẹ̀ tí sọ wípé wallahi lẹ́yìn àsìlú ilẹ̀ ìkàbí jami'i àtàwù àsàdà fi túrọ̀ ìrẹ́lẹ̀ iná fásità bí amríkà mọ́ àlẹ́ ìkàmọ́gọ̀ọ̀gọ̀ tún àbùṣírí وأبشر وقر بذاك منك عيونا ودعوتني وزعمت أنك ناصحي ولقد صدقت وكنت ثم أمينا كيلو تصوصات عانكم الله وعرضت دينا قد عرفت بأنه min khoiri adiya nilibari yati dina min khoiri adiya nilibari yati dina suba laula limala matu au idaru masabati lawajadani samuhan bidaka mubina akakpa wabam lawajadani samuhan bidaka yaqina ó ní wàláhi àdébí nígbà wọn mẹ́ta yìí wallahi la yasilu ilayki àwọn kẹfẹ́rí kò sí tí wọ́n fi ọ̀sìn àtà òwò sádà fi tòrọ́ bìdẹ̀ fi iná yóò bá rẹ̀ dókítà ni wọ́n sọ fún mi títí tí ń fi fi èèpẹ̀ sí aṣọ òbora bí ìgbà tẹni ó sùn fi pílò ṣe ìrọ̀rí wìsáàdà ọwọ́ ayọ̀ fíìlì bẹ̀ àtà òwò fi tòrọ́ bìdẹ̀ fi iná tí ẹ̀ bọ́ sábẹ́ pẹ̀ kò sí dáàkẹ́bẹ̀rẹ̀ ó fojú wà nábìrì ìmọ̀ gáìdì àwọn sọ̀rọ̀ sí ni fásitì àbí amúrì ìtọ́lọ̀ ní ọmọ sọ̀ká kì í gbọ́nsọ́ máa lẹ́yìn kàgbọ̀gbọ̀ ọ̀gọ́tún bẹ́yìn arànjú ọ̀rànjú tẹ́ kò sí nǹkan kan tí ọjọ́ láyà wọ́n ṣì wà kọ́ bìdá kan ní kàwé yóò náà fọ́kẹ̀rẹ́ balẹ̀ sẹ́ni tó mú wáyì yàwó balẹ̀ gbogbo kẹ́yìn ni wọ́n àrọ́ tàdí iná anábì ẹ̀sìn tó ń pè mí sí i ní àrọ́tù bìyàndò èmi kí wọ́n máa ronú sí tọ̀rọ̀ tó fi wá yé mi pé mímú ọ̀yà àdìyẹ́rù ìgbàdíyẹ́ ti dì í ná kò sí ẹ̀sìn tó tí ì dáa torí kò sì sẹ́sì mọ̀ àfẹsẹ̀ náà ni. wọ́n dá àwòtá ní ó pè ní tòótọ́ wọ́n sá àmúta ànàkànà sèhí ó sì dẹ lójú zàámà bá àlímà ni ó sì dán lójú tó ọgbà wípé ọ̀fẹ́ kí n wọ náà ni mọ́lá àbújìnà wàlàkọ́dí sọ́dà kùtà wákùntà sàmàmìnà. ṣé ń gbà tó ń pè lánàá bí ìlọ́wọ́ á di olóòótọ́ lọ́dọ̀ wa ẹ̀ pè lánàá bí ga olóòótọ́ ni a ti pọ́n tẹ́lẹ̀. ṣùgbọ́n wọ́n mọ̀ sọ́kọ̀ láwọn lálẹ́ màlámàtù wọ́n náà máa kò tí mo nínú ẹbí ó sì mọ́ bó ṣe ní mọ́ká tí èbá ń ṣe èbú àwọn abúnibúni ọwọ́ ìdá ọmọọ̀sá bàtì àti àwọn èrí tí ọmọ yìí yàrá pé ibi táyé àbútọ́ ìbùtà nínú ìsìn ọmọ àbúrò rẹ̀ ní tẹ̀lé kí tí èbá jẹ́yàn náwà játa ní samuhambida kayekina èmi ìlọ́ba rí tí ìgbàgbé àsíá àsìlámù wájú báyìí tí mo pé ọmọ amínà jẹ́ ọba jíṣẹ́ tí ẹ dára o ṣùgbọ́n sọmọ ipò yẹn náà aṣàrògbò ẹ̀ náà mara wọn ẹ̀wẹ̀ mọ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ bàbá lọ bá mùsùlùmí sàlám torí pé wọ́n rí àwárí tó kúndà nàbì igbó ọlọ́ba wa èké ìsọba àbòsí níbẹ̀ ni àgùntàn oníbù ó gbìjẹ́ pọ̀ ṣé gbogbo tó wá ṣe ìkò ní í ṣe láǹfààní lọ́rùn ni a ti gbà pé kékeré ni wọ́n ní náà kékeré lọ ó yẹ kó dé àǹfààní amọ́tọ́dún ẹ̀ kan ànábì ní ẹ̀sìn ẹ̀ka ìgbà mo ti gbà bẹ́ẹ̀ lọ́wọ́ kọba fún yẹ ìyá rẹ̀ ọlọ́run sì ti gbà kí wọ́n wàá ṣe fún ọ ọlọ́run ní kò ní gbẹ̀sẹ̀ dènà life and direct bàtà náà wọ́n wọ̀ fún yọ wà náà bàtà wọ́n wọ̀ fún dáadáa ìsàlẹ̀ ẹ̀dọ́gbọ́n àwọn ọkọ̀ wọ́n fi sí tontini tí ó tún wà náà ètí ọ̀nà tó wáyé tìmọ́lá tìsàlẹ̀ làyẹ̀dọ̀ òbílẹ̀ òbí máa mú ọpọlọ rẹ̀ ó sì máa sọ. So ṣùgbọ́n gbà tí rìwáyà ìfẹ́ parí ó ní wàdánìkà àfọwọ́fọ́ alìnàrin àdáàbá ẹn tí ìyá rẹ̀ sì kéré jù lọ ìbéèrè ọ̀wà wa pé ṣé nígbà tí ọba sí ẹnìkan kan mílíọ̀nù mùwàhídì nínú ọ̀nà torí pé pàtẹ́ mùwàhídì bá ń bẹ nínú ọ̀nà sọ yẹ kẹ́nìkan jẹ́ kèfèrí kí ìyá rẹ̀ ọ̀wá kéré sí ìyá wọn ìbéèrè kan ni àwọn tó tọ́ yẹjú ẹ̀ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àbọ̀ nírò mú ara rẹ̀ wípé ah èmi sì ni ìyá mi kéré jù o tí ó sì jẹ́ pé àti ìyá àwọn kéré sí i ó bẹ kó àìdù tí ẹjọ́ wà ló lẹ́tà ìbò tí wọ́n ti ìlú àpò mẹ́. La ilaha illallah la ilaha illallah àti rí àti rí wíwọ àǹfààní títa nírí o tí àbùtọ́lì kò rí ṣùgbọ́n àǹfààní ọ̀nà kò ṣe kò ṣe é tọrọ ọ̀dà ìwọ mùsùlùmí tó wà lóò ti gbọ́ yé ọ̀ ìyàwó lọ́wọ́ èèyàn ní dá padà ṣèbí wọ́n kàn wọ́n ẹ̀wọ̀n fọ́nù náà ni sáà kò ń ṣe ṣírùkù kẹ ọ̀bọ̀ bíi aago mọ́sìkì ó jì tú ọ̀nà ọ̀tà ó ní kò sọ àlà nínú ṣẹ̀ríà gan àṣàjà ilẹ̀ kan àánú àkúlẹ̀ òun lè jiyàn lára bí tí wò ti lè gé èèyàn lọ́wọ́ gbogbo ẹ̀ ń bá jalè ibi tó náà ti ní dúkìá mbẹ́ kò lè gé lọ́wọ́ torí pé jọ̀gbọ́n ní ṣùgbọ́n àti wà mbẹ́ ó súnmọ́ kọjá pé tó fi ibẹ̀ fífẹ́ bílẹ̀ lọ́wọ́ á mú wọ́n kọ̀ kí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí ọba jalè mọ́sálásí ẹgbẹ́ tí mọ́sálásí la dáa o bẹ́ẹ̀ wá kó fífẹ́ bílẹ̀ kọ́dà kọ̀mọ́ndì mbẹ́ ẹ̀sìn ní àlè sọ pé sẹ́yìn kó ọ̀lẹ́gbẹ́ òní mbẹ́ ó lè fi jùjú fọwọ́ ẹ̀kọ́ wá mú padà gbogbo inú ilé tó wọ́n jẹ́ pé tí wọ́n bá fẹ́ bóde ń bẹ̀ wọn ò ní gbé yòó bóde kí wọ́n etí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá jáde bẹ́ẹ̀ wò lè gé lọ. ṣùgbọ́n àdéhà ló lẹ́ ọlọ́run ti adéjẹ́ o ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kí mo sọ pé. nínú nínú awakọ̀ alìjẹ́nà yìí àti dẹ́nu ọ̀nà àdébí ìdí rẹ̀ bẹ́ẹ̀ wọ́n síbẹ̀ tí wọ́n bá wá wọ àlìjẹ́nà yìí jẹ̀mọ́ àádìí àkìlìdátúnà ànábì yóò nídìí àwọn ànábì yòókù náà máa wá tẹ̀lé ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan gbogbo àwọn ànábì ọ̀nà yìí pátá tí wọ́n bá wọ bẹ̀tán gbogbo àti bá wọn gbogbo tí wọ́n bá wọn ṣẹ̀ṣẹ̀ láyé gbogbo wọn bẹ́ẹ̀ ta nìkan kò tí ì wọ̀ tí wọ́n bá wá kú pé eléyìí ó tẹ̀lé ànábì tí mo rán sí wọ́n wà á da gbogbo ọmọ náà papọ̀ ẹ̀ tí ó tún kọ́kọ́ wà jẹ́ lẹ́yìn àwọn ànábì ọ̀nà Abubakar tó ni ilà àwọn kan sì gbà pé táwọn ọba tí ìgbésẹ pé lójúmọ́ àwọn tí ìròjú rí ọlọ abákìrì náà tó ní àwọn àwọn àlìjẹ́nà ká tó wọ̀ apò oríire jẹ̀mọ́ ẹjẹ́ àwọn ọkùnrin ọmọ abẹ náà kọ́nà ó ṣe wá ló déédéé àwọn kan ti wà nílẹ̀ táwọn gbìjà wa wọ́n wà lálẹ́ jẹ̀dínà gbogbo rẹ̀ wà. jaa fi sunan mùtúmí bí isnad sahih ó sọ lọ́dún ní èyíkéyìí obe tí bá ti ń pin ọkọ rẹ̀ lẹ́mìí láyé tí bá ti ń pin yẹn lẹ́mìí ó déédéé ní ń pin lẹ́mìí o ta ní ń pin lẹ́mìí. kọ́ láti zàwùjá tuhu mílíọ̀nù fún mi rí ọlọ́wọ́ máa fún obìnrin tàlìjẹ́ náà lọ́rọ̀ sọ yọ mọ̀ pé kọ̀ tálákìlá ọlọ́run ní ojú òsèlè wọ́n sì sọ fún wa wípé láyẹ́sìmọ̀ òun náà fi yá lágúwá wà láàkì dábà àjẹ́ náà wọ́n sì jáde lọ́dọ̀ àwọn obìnrin yẹn ni wọ́n máa sọ wípé kí ló gbé báyìí kí ló gbé tó gbé ó bó láyé kọ kí ló gbé tó gbé umu fatima umu sulaiman innama huwa indaka sorry innama huwa indaki dakhilun yushiku an yufariqaki ilayna díẹ̀ náà ni ó lọ́dọ̀ rẹ̀ àwa ti ń retí ẹ̀ tipẹ́ ń bọ̀ àmọ́ ẹgbẹ́gbẹ́ rẹ̀ lọ́dọ̀ tí a ń bì ó bẹ ẹ̀jẹ̀ náà máa sọ báwọn kódà lára owó rẹ̀ tí ń bẹ lára wọn ọlọ́run jẹ́ atọ́ jahada min hadith anasi ibn malik bisnadi sahih ó ń ṣe ọlọ́ni láti ìsìn ilẹ̀ àwọn àyàwó alájẹ̀ náà ọlọ́run ti ń fún ọ lọ́rọ̀ ọ̀sọ́ ó ní ọlọ́ọ̀bá kí ni káwọn ọba sọ ọlọ́ọ̀ni òun fẹ́ kẹ́ ẹ máa ṣe ìwúrí fáwọn ọkọ̀ yín láyé tí wèé tíì dè lórí kí ni káwọn máa ṣe ọlọ́ọ̀ni ni ẹ máa bí mo ṣe dá yín pẹ̀lú ẹwà yìí àti ohun tó jẹ́ pé tí ọkùnrin kan bẹ́ẹ̀ gbọ́ láyé tí ó sì lọ hundred years yóò sùn lọ ní tọ́jú ọ̀hún yẹn pé àwọn obìnrin àlìjẹ̀nà wọ́n ń wí lọ́ba yìí wọ́n mọ̀ wá pé nahanu lixuru lixisanu xisanu naxnu lixuru lixisa naxnu lixuru lixisanu xisanu xubina xubina liasiwaajin kiraamin kiraamin. خبي لأزواج كرام نحن له الحسان حسان خبينا لأزواج كرام كرام خبينا لأزواج كرام àwọn ọmọ àwọn náà ìyáálé wọn ṣùgbọ́n wọn kò fẹ́ dojúkọ ẹ máa gbọ́ táwọn obìnrin yẹn wú kẹ́mi àti wọn wá wò pé sáàlì nù wọn. Kùbí náà ni a sì wájú kìrọ́mì kìrọ́mì. Kùbí náà ni a sì wájú kìrọ́mì. Ta ló sọ ta ló sọ ọ̀rọ̀ ìfà? Ànábì. Orin tí wọ́n ń kọ yìí, ta ló sọ? Àwọn orin ni wọ́n ń kọ́ láwọn ọ̀nà ìgbàdí ìfún rẹ̀ wá abẹ́sì ó sì ọlọ́run ní àwọn obìnrin àlìjẹ náà wọ́n kùnrin lẹ̀ báyìí wípé nahnu lè húrú lè ìsánú. nahnu lè húrú lè ìsánú. àwa ní obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ ẹni adáàpin. kùnrin lè ọ̀sùn wa. ibi tá a dáa dé àwọn míì tún fẹ́ nípìnlú wa ìpìtẹ́fẹ́ ní fún wa ó tún jẹ́ wọ́n máa ṣìṣe àwọn bọ́lá kan ní àyà wọ́n làwọn ò lè má rí hmm. wọ́n làwọn ò lè fóbi ìjẹ́ ti di pápásì torí wújà wọn nù àwọn ó ṣe sùúrù àwọn ó kù sínú bàdá yìí pẹ̀lú dáadáa káwọn òfin tọ́ sí tọ̀hún káwọn àlẹ́ òfin tọ́wọ́ máa sọ bẹ̀rẹ̀ ẹ̀ ìyàkẹ́ni máa ń wẹ̀ pàkásì ẹ̀kẹ́ ìgbà máa ń àwọn ọ̀fẹ́. نحن العول الحسان حسان. àwa lóbìnrin tá a dáa pé a dáa pọ̀ kọjá wípé tí ìkànnì wa tó lọ ń bá yọ̀ǹda fún kọ́kàn gíláàsì ayé báyìí kò tari kọ́kàn fojú fúláṣì wa a ní mọ̀pìn ọmọ lọ́lọ́ àbí òmìnà lọ́mọ́. Láàrín olè tó rúlẹ̀ ìsánú ìsánú wọn ò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ẹ gbọ́n tó lọ ń pè wọ́n ni wákàwá ibà táìmù tọmọbìnrin tí ntọ́nà ń fi sí ẹ̀sọ́ sáyà wọn tí máa ń jẹ oúnjẹ fọ́mọ táìmù tó bá dàgbà pin síbi tí ó dàgbà dé tẹ́nìkan kò sì fọwọ́ kàn rí tọ́wọ́ pọ́ìntì sókè òun ni lọ́ba ń pè ní kàwáìbù ni a máa ń pa àwọn obìnrin tí a bá rí bá wọn tírìbù òun lẹ́yọ kan ń jámù tọ́jú orí wọn wàá jura wọn lọ wọn ò ní dàgbà jura wọn lọ. nánú lè owó lè sáró. àwọn eléyìí jẹ́mọ́ àmọ́ sọ̀rọ̀ kẹgbẹ́ kọ́lọ̀ ń dakò kó lù wá fún ìyọ̀nù rẹ̀ kọjọ kó lù wá fún ìyọ̀nù rẹ̀ mo ní tó bá jẹ́ pé táwọn obìnrin bá bímọ tán aya àwọn èèbá wálẹ̀ ni bóò làwọn èèbá ṣe gba ibi ìzìnà wọdọ́ tó hmm. kí n tó wà lókè wà lẹ̀ o tún lọ́ọ́ kúrò lórí ọ̀nà àná. Ah, mo fẹ́ máa fi òbá sọ ni ẹ̀jọ̀ ọ̀nà bínú mo sì tẹ̀kẹ́ gbọ́ mi yé. òye náà òye dídá ìyàwó ẹ̀ ló lè sánú ìsánú. أزواج كرام كرام خبينا لأزواج كرام. ṣùgbọ́n ọlọ́run sọ wa ọtọ́jú wa pamọ́ àwa ń béèrè pé àwọn ọlọ́run tọ́jú yín pamọ́ fún múnílẹ̀ àzìwájí fún àwọn ọkọ kan kìrọ́mí ẹni àpọ́nlé ni wọ́n kìrọ́mí wọ́n èé fẹnu ba ẹ̀sìn ọlọ́run jẹ́ hmm. kì rán mí wọ́n èé rí àwọn àfáàfin kì rán mí wọ́n èé lu jìbìtì kì rán mí wọ́n èé pé a ti gbọ́ yé tàwọn ìlú la ní ìdí ọ̀dẹ̀ ti wà ń bẹ̀ a lè yá ó dà ní dá padà a lè kí aago mọ́sì gbé a lè kárọ́ọ̀gì. wọ́n èé sí bẹ́ẹ̀ ni a ṣe wáájì kì rán mí kì rán mí kò bí ìdálẹ́ àṣewájì kì rán mí. àwọn tí a tọ́jú wá lẹ́dẹ̀ wọ́n èé fẹ́nu tí a pọ̀fọ̀ pèsè tí a máa pọ̀fọ̀ ọ̀pọ̀ ní àtọ́jú wọ́n èé sàwọ́ pọ̀ pọ̀fọ̀. kìrọ́mì kìrọ́mì òbí náà lè kìrọ́mì. jọba àwọn nǹkan ń wọnú ara wọn jáde padà ẹ wo aláàrí ìjẹun ilhariri jẹ́ mi tàbí ìrọ̀ ìrọ̀ ó sọ ọ́ ni ẹ̀ bá wọ̀ ọ́ ẹ̀ bá wọ̀ láyé tó rẹ̀ wọ̀ lọ́rùn. bákan náà sílífà bọ́ọ̀dì ẹ má fi kọ́ọ̀pù wọn mú mi láyé ẹ padà fi ẹ má bàa mu tí o ẹ má bàa mu o ẹ mú nǹkan dáa tó jẹ́ pé ẹ mú ìmọ̀ lọ́dọ̀ ọba dẹ́dà ẹ wá wo àrí aláàrí tá à ń sọ yìí náà ó ń ṣe ọlọ́run ní gbogbo ẹ ti pọ̀ sí tí mo sọ yìí àdàgàdà jábàdì àti sàyid al-Khudri fi sunan bisnadin hasan oṣù ọlọ́run ni wọ́n ń dákọ́lá lè jẹ́nà láàyè lẹ́fẹ́sùhù kọ́dà àwọn nǹkan kan bẹ tí mo ti sọ pé kẹ́ ẹ mẹ́sẹ̀ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ mú tó yọ gbẹ̀rẹ̀ kí a mọ̀ irú rẹ̀ lálẹ́ jẹ̀ náà ọlọ́run ní ìdí kan tí ẹ kan ju jẹ tí ẹ wọ́ jẹ kọ́dà kọ́ padà wà ní náà. ibẹ̀ láti wá láhìláhìlá ọlọ́run jẹ́wọ́ jẹ̀nà àmín tẹ̀sílẹ́mù kò sí tó dò tó láti jẹ̀nà ọlọ́run bá ní sọ̀rọ̀ parẹ̀ ló sọ́rọ̀ tó mọ̀tọ̀ fífi ọlọ́run ni ìdẹ́lẹ̀ àbúrọ̀ láti rìn alẹ́lẹ̀ àrọ̀ ìkí túnrọ̀ fòfin ojú yìí nọ́dọ̀rọ̀ tún nàí وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسليم tẹ̀sílíìmù yìí àwọn tí wọ́n wà ní grade tí wọ́n wà ní level àkọ́kọ́ lálìjẹ̀ náà àwọn ni wọ́n máa mú wọn ò ní pọ́blẹ́mù tiwọn ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n máa fi lú omi tí ẹ ní áńkà ẹ̀ka wọ́n mú. ẹ tí wọ́n wà múdà rẹ̀ tì àwọn wò ni jama ẹjẹ́ a sì sọ̀rọ̀ ẹjẹ́ a dúró bí ànábì fi á sí ìlàfínẹ́sì mi o. minasọ́tì sáà nínú ara àwọn táyẹ̀ mọ̀ pé a ti wà nínú sáyìn kan nínú sáyẹ̀nsì end of this age ara rẹ̀ ni káwọn èèyàn máa ṣe àdúà bìlì ìtìdá kéèyàn máa jáde sọ́lọ̀ bí àdúà ó sọrí ibú oríire ọ̀sàgbàkú ayọ̀. ọ pàṣẹ àdánù. ó sì owó ní. ẹ̀bẹ̀ ni wọ́n sì ní yàtọ̀ mẹ́mẹ́ wípé àwọn eléyìí àwọn yàrá wọn wèrè fọlọ́ọ̀nù kìí sì wèrè ní ọ̀yàwó bí ọba wa jẹ́ kó bá mẹ́nu ẹ̀sìn níbí wọn ò ní lóǹkàdó sàbẹ̀ wọ́n sì gbọ́yé bá wọn ò ní yàrá wọn ìfọ̀ náà nígbà wọn ẹ̀yìn ní kí wọn kápẹ́ lókù kọjọ́jú ọ̀nà ṣùgbọ́n báwo ẹ̀ sọba alábòsí kí ló jẹ́ àmọ̀ sọ̀dá sọ yìí jẹ́ àfihàn muslim ibn ahmed wàfi sunan ibn timothy wàfi sunan ibn abdulmajah min hadith abdullahi ibn mughaffal abẹ́mi kọ́ fali ìjọ kan ọwà ní fasẹ́mìà ibìnà wò yédi o lọ́ba gbọ́tọ́ mẹ́rin sàdúà lọ́mọ gbé Allahumma inni as'aluka al-qasra al-abyada ayé ní ní jannati ìdáàdà hàntúwa ọlọ́run kẹsẹ̀ tí n bá ti wà àlùjànnà lọ́wọ́ white house ti mẹ́mẹ́ mi ni o fún. abdullahi bá gbọ́ ó ní ayi bùdé yìí kí aláwí ìwọ mẹ́ sáré lọ àlìjánná wọ́n ta àwọn àdìbì yìí mìíràn náà bẹ́ẹ̀ lọ kójú àlìjánná kó sì méjì kọ́ wọ́n náà torí pé inni sẹ̀mí ìtọ̀sọ̀rọ̀ sálàm ọmọ ike wọ abádàbí ìjà bá mu adúsá sálàm sọ fún ẹjọ́ kan wípé yakunu fi hadhihi al-umma qawmun àsìkò kan bọ̀ àwọn kan ó jáde nínú ọmọ yìí yàtàdúnà fi tùhúrì bẹ́sẹ̀ mi tọ̀hó bí ti tùhúrì wọ́n dùn á gbogbo tí wọ́n bá ti ń pè ní ìmọ̀ra wọ́n máa kàkọyọ ń bẹ̀ tí wọ́n bá sì ń ṣàdúà ẹ máa rí àkọyọ níbi àdúà wọn mọ́ mọ àwọn èèyàn kan ìmọ̀ bá sì rí ọ kọ̀rẹ́tì áà tí wọ́n bá ń sàlùwàlà àánú ara wọn máa ń ṣe mí wọ́n bá mú mi báyìí yóò mú mi yóò mú mi yóò tì mí ojú yóò tún mú mi yóò. jẹ̀mọ́ra ìkọ́ máa tó ní pàwọ́ pàwọ́ jọ́jà àlùwàlà náà ni ọlọ́mọ làwà ọkọ ní nǹkan ọwọ́ abọ́kànnà àwọn sáráfọ́ wa ó ní ajinabtu sheikh ana ajinabtu ó ní mo súnmọ́ ẹlẹ́tọ̀ mi jẹ́nàbà wọ́wọ́ lára mi wa kana fi khalfi baytina bahrun kabir aw nahrun kabir ó dùn lákàdé ẹ̀gbẹ́ ní ẹ̀yìn kùlé ọ̀dọ̀ wa fangomastufi sani wọ jẹ́nàbà náà ó wẹ̀ lọ́wọ́ ẹ̀bọ̀ ọkà kò ní omi le mo sì wẹ̀ dáadáa tẹ́lí mo tún yọrí sóde padà ẹbí mi sọ pé pé jẹ́nàbà ò létí ìlọ torí ó súnmọ́ kó mi ọmọ dí àwọn nìkan lára mi kí lè rí sí ìbàdà tí máa ń ṣe àfáàní má kẹrọ mọ́ ọmọ kí ó sì pọ̀ mẹ́ta orí kọ̀ mọ́ kẹrọ mọ́ àfáàní má kẹrọ mọ́ ó wá fẹ́ yíṣẹ́ padà ọmọ kíni àkàrà ah, ẹ̀bá dáwà lóhùn olójú rẹ̀ náà kò tó lọ tó tẹ̀ nínú ẹ̀kúnra sí ẹ̀rí ní ìdíjà wòlò ọlọ́wọ́ sì náwó ilẹ̀ sí. ọkọ̀ ó mú omi tó pátá omi mú ọ̀hún bóyá wà o tún ní ìrẹ̀kẹ́sẹ̀ kù lára rẹ̀ kí ló ń kẹ́sẹ̀ kù lára rẹ̀ mọ́. wọn kọ́ tẹ̀sílímù làwọn tó ń mú. tẹ̀sílímù yìí kò sí tó dòdò lálìjẹ̀mọ́ àwọn kan tó tọ́ sí àwọn kan ò lè tọ́ sí ṣùgbọ́n ó yẹ kábírà lẹ́rìí pé àlìjẹ́mọ́ dájọ́ ń wò yìí níwájú yìí àwọn wo gan ni wọ́n mú tọ́pọ̀ jù bẹ́ẹ̀ o náà ni hamalatul Qur'an hamalatul mada àwọn tó bá hakura ń tàn tí ó sì lu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó hakura ń tàn kílẹ̀ wọn. جاء من حديث ابن عمرو بن عاص رضي الله تعالى عنه وارضاهما ó sì ọlọ́run ni yuqalu li sahibi al-Qur'an ní ọgbẹ́ ìkẹ́mà wọ́n máa sọ fún àfọwọ́ kúrò ní wípé iqra warqa warattil kama kunta turattil fi dunya ọ̀yá wọ́n máa kàkúrà lẹ́nu. wọ́n rọ́tì wọ́n fásitì o ń farabalẹ̀ ká ní kọ̀ọ̀kan wárọ̀ sórí tó bá ti wá ń ká yà kọ̀ọ̀kan tán bẹ́ẹ̀ lọ́ọ́ máa mókè sí owó ti kúrò lẹ́fù kéke tó bọ́ sí lẹ́fù ńlá tó bọ́ sí lẹ́fù ńlá bó ṣe máa ń kàlá yẹ̀wò máa kà bẹ́ẹ̀. fa iná manzilataka ipò tó ní lónìí ládìjẹ náà ìdá àkìrì àyà tí ń tẹ́kọ̀rọ̀ wa ibi ọba ti dá alẹ́ ní o ìbéèrè wáyà ṣé nínú mùsáfù ni àbí lórí tó bá jẹ́nu mùsáfù ni kò sí yàtọ̀ mọ́ ìyàtọ̀ náà sì ní wípé fa iná mọ́nsì látàkà nígbà ákìrì ayà tí tẹ̀kọ́ ibi ọba ti dáalé ibẹ̀ náà náà ló dé o àwọn èèyàn bá bóde ẹlòmí ọkà fásitì àyọ̀ dáalé ẹlòmí ọkà bá pákọ̀rọ̀ rẹ̀ ní lájì bí ọba dé náà ló tó wà skul ni o inshallah after service mo bọ́ padà stand inshallah eh, inshallah ah <laughs> it will be done <laughs> it eléyìí sọ fún mi sáré it will be done by me it will be done padà kò padà wá ibi tó dé mẹ́rin ni ibẹ̀ náà dáwọ́jà ló di ẹlòmíì ọ̀pá yìí bá kọ̀rọ̀ ẹlòmíì padà ní ọ̀rọ̀ ẹlòmíì dé ní sùkúl gbogbo ẹ̀ bá wá ìparí tán òun ni ó wà ládùúgbò àwọn ànàbí jọmọ ẹja pàkíyèsí wá sí nǹkan kankan o àwọn kan wà ní fìrìdẹ́wọ́sì inú àwa mùsùlùmí tó jẹ́ wípé wọ́n sùnmọ́ bí àwọn ànàbí bá wà dáadáa ṣùgbọ́n kìí ṣe bí àwọn ànàbí wa ni wọ́n wà o kí ni ẹ̀rí wa ó sọ sọ̀rọ̀ sálàm bin hadith àbí rọrọ̀ ó ní àná wà káfíìlì yẹtí kàtẹ́yìn fil janna èmi àtẹ́ntí bá máa tọ́jú ọmọ òrùka bá a sì láti jẹ̀nà ní ànàbí sì báyìí ní mo sọ àìsàn wà fárọ́kọ̀ bẹ́yìn náà sàrọ́láti wà lùsọ́ ànàbí wa tún sí ọwọ́ báyìí ìdí ẹ̀ ni pé bá a bá ń sunkún àmọ́ rí na ládùúgbò mi ni o kìí ṣe nìkan náà o máa ah, kìí síbi gánà torí dálò ní ìgbọ́yé tẹ̀lé wípé ah, alhamdulillah àti dẹbí àdẹbí náà nù ah, ní ìkẹjù gánà àwọn tí wọ́n wà lẹ́tọ̀ọ́ sí àwọn àyè ńláńláì nígbà ìkíámà àwọn oníkùrà ní gbogbo bí ó kálukú bá ti dáa lé ibẹ̀ àlá adadi ayé ní Qur'an àwọn kòkòrò fi ṣe ń tẹ̀lé yẹn déédéé nǹka ayé Qur'an ni ẹnì kò ní mú kéré tán àyàfi tá a ní o àyàfi ẹni tó bá ha tán ẹni tí àwọn sọ̀rọ̀ rẹ̀ lọ yìí tó jẹ́ ọmọ abdulhamid bọ́fàlì in tó jọ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ sí ọmọ sábà bí wà pọ́s òun láwà á fi tu eléyìí òun náà bá bẹ̀rẹ̀ níbi ọlọ́wọ́ bá sàánú mi ti bá wà lìyẹn náà ẹgbẹ́ kan mi ibi omi bá ti yọ ní ẹni lójú níbẹ̀ ní kan fọlá ìṣà nǹkan gbogbo ẹ bákan náà ilé ìlàjà náà ní bá kọ́kọ́ kan láwọ̀ blu ọbẹ̀ owó ẹgbẹ̀yìn owó kò ní kọ́kọ́ rẹ̀ kíchì dàlí torí ẹ̀rù ń bá mi ó ń ṣe ọlọ́run sọ pé sayakunu fi hadhihi al-umma qawmun ya'taduna fi du'a òun wà ní tùwúrù nù alóbi sọ pé àwọn kan àdúrà tí wọ́n máa ṣe àdúrà yàtáàkì ọlọ́run àdúrà ìmọ̀ àwọn sílẹ̀ ìṣọ́lọ́run ni wọ́n máa ṣe tó bá dìgbè gbà tó bá ti ń dipọ̀ fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tọrọ nǹkan jẹ́ wá sọ fún ọ wa iyyaka an takuna minhum sọ̀rọ̀ ẹ̀ mọ́wàá máa wọ èèyàn àlìjẹ́nà tó ń tọrọ yìí in òtí ìta ha òtí ìta ọmọ sí ọ̀nà ìlàkàyìn tó o bá ti wọ gbogbo tí mẹ́mbà ní orin náà ti di tiẹ̀ ni wà inú orí wà inú ìta wà á yìí náà iná tó ń wọ yìí wà inú ìta mi náà tọ́lọ̀ bá ti yọ níbi iná orí ìta mi náà wà máa fi àmì ṣẹ́rù atún àtàbúrú bẹ̀ ọlọ́run ti là ń bẹ̀ nù jẹ̀mọ́ ẹ wá sọ fóńtọ̀ wípé sọ ọmọ lọ́hùn ẹ̀ńtọ́rí tó bá ti wà gíjà jẹ náà ti tó wù ẹ̀jẹ̀ àbí one ẹ̀jẹ̀ àbí pé ṣé mùsùlùmí ni ọ́ ó di two ẹ̀jẹ̀ àbí pé sọ ọba nàbí gbọ̀ ó three ẹ̀jẹ̀ àbí wípé sọ nǹkan pa ẹ̀sìn ọlọ́run kí lè rí wa jà àfi sahih من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه عبد مسعود wà pẹ̀lú sàhábà ìjọ kan ó wà pẹ̀lú ọmọ ìkẹrẹ ìjọ kan ó wà ń sọ ń tọ́sẹ̀lẹ̀ pẹ̀lú ànábì àti àwọn ẹjẹ ẹjẹ ń da papọ̀ rìwáyà tí wọ́n mú kọ́rí àti wọ́n muslim ẹjẹ mọ́ ti wọnú ara wọn torí pé kó lè tètè lọ ó ní lọ́sùn tí wọ́n mú kọ́rí inni la alamu akhira ahli lijanna ahli nari khurujan minha mọ̀mẹ́ntì ọkàn ìkùnú náà àbẹ́bí lọ́lọ́ ti fi hàn mí tọ́jọ́ pé ìjọba kú òun náà ọlọ́run yẹn lọ tilẹ̀kùn náà ẹnìkan tó jáde mẹ́rin mo sì mẹ́ntí ọ̀ wà jẹ̀ náà kẹ́yìn tọ́jọ́ pé ìjọba ti wọ bẹ̀ ọlọ́run yẹn lọ tilẹ̀kùn àjẹ́ náà ààrẹ tí àlejò rèé mà. ọ̀rọ̀ jùlọ ọkùnrin kan ni ìyá mìnàdínlẹ́rì hawa habu ó ní alimọ́ṣù aláyàdẹ́yìn wọ́n rí jìlẹ́yìn kéèyàn máa rà kó máa fi orúkúnlẹ̀ àti àtẹlẹwọ́ kí ló sì fa iná ti rà ìwáyà mọ́ mùsùlùmí wà bá wa túmọ̀ rẹ̀ kí ló bá ní túmọ̀ ọkùnrin yàtò yóò fi dáadáa yọ jáde nù nàbà yìí wọ́n jáde nù nàbà yamshi marratan wa yakbu marratan tẹ̀sáfù náà tó bá yóò rìn sí àmọ̀ pé iná ti wíkì rẹ̀ iná ti wíkì rẹ̀ wọn ìrìn náà yóò tún mẹ́lẹ̀ gbàá yóò tún máa wọ́ pé n tí ń ṣe ni pé kí wọ́n mọ̀ tó pé wọ́n dà padà bẹ́ẹ̀ kò sagbára kò sókun yóò sáfẹ̀ wọ́ rẹ̀ ìwọ̀nba tó kù wú ẹ méjì lára rẹ̀ náà bó ṣe wíwọ́ bó ṣe rírá kò bó ṣe mí máa tara òbí táyà yóò sá màá ṣe bẹ́ẹ̀ ànábì ni wàyẹ kúrò mọ́rọ̀dà yóò tún mẹ́lẹ̀ tí ó fojú gbolẹ̀ gbàgbé kọ́dà wàdà sáfùrù náà ìgbà mi bẹ iná gan níbi tí rìnrìn ọ̀yá iná ọ̀tún iná ọ̀tún fẹ́ lọ́dọ̀ rẹ̀ gbà mí yóò tún kẹ́tọ̀ yóò tún mẹ́lẹ̀ iná ọ̀tún pa lójú yóò bọ̀ sí ibà tẹ̀dírìbùhù wàtẹ́dìbù wájú àwọn yóò sàmà ní títí hátà ìdájà wàzàhà títí tí tó bá ti wá kú òbí iná tán pátápátá ìlítàfàtà ìlẹ́yà yóò wà bójú ẹ̀yìn yóò wà wò náà ìjọ́ jẹ́ lẹ́nu rí pé ah, tabarakalladhi najjani minki mímọ́ gbogbo mímọ́ fọba tó lámì lára rẹ̀ háà ah, tí mo lè bọ́ lọ́wọ́ lọ́wọ́ ibi tí bá ti ń ṣe léyìn ọ̀lọ́ ọlọ́run máa wò yóò wá iná làkọ́dí àtọ́ni lọ́wọ́ ṣe àná ما àtọ́ ahadan من الأولين wal ها، ha sáwọn èèyàn lè gbọ́ túmọ̀ sọ̀rọ̀ ní ìbáyìí ọlọ́run ṣe oore fún mi kò sẹ́ tọ́lọ́ ṣe wẹ́ fún nínú ọ̀tọ́lọ́ ti dá sáájú kó tó dá mi àti ọ̀tọ́lọ́ ń dá lẹ́yìn mi tààrà lọ́run wà kẹ́bí ìdúrà yìí tààrà fi kẹ̀ gbádùn tó tóbi táwọn yẹn sì gbádùn lálẹ́ jẹ̀dínà táwọn ọmọ kankan ní ìyà ìyà ọlọ́run ṣàánú wa ọlọ́run jọ ọlọ́run dàpọ̀ ibi bá ti ń ṣeré ìlọ yóò mọ̀ ní ẹlẹ́ẹ̀lẹ́ ah! ọlọ́run ajẹ́ ńlá yẹn ní eléyìí kéèyàn tó ló wà nǹkan lọ́dọ̀ rẹ̀ mọ́bí. fàtúrúfà wùlà wò ṣájàrò tó ní ibi títí ìṣòro tó ń sọ sọ ah orí ìpọ́ o orí ìpọ́ o ojú tí ọba gbókè báyìí ni ọba rí igi kan lọ́ọ̀kan rẹ̀ iye ó tútù yóò rẹwà omi ọmọ sàn nítòsí rẹ̀ tómi náà rẹwà bẹ́ẹ̀ tí ó mọ̀ tí ó wáìtì yóò bá ní yàrá kúndùrúni mini hadi ṣẹjọrọtì ni astadilla biha wa ashaba min ma'iha ó náà ò jọ ò súnmi méjì kí n tiẹ̀ nígbó ah, náà lé ìkú lára mi kí n tiẹ̀ fi òjì rẹ̀ kí n fi tutù ara mi díẹ̀ omi mo tún nítòsí rẹ̀ kò sókun tí mo fi lè súnmọ́ bẹ́ẹ̀ ó sì fún lágbára súnmọ́ mi bí kí n mú mi omi rẹ̀ ọlọ́run ní yabna adam lórí adam làálì in a in adìmẹ́yìí tuka ha ọ̀ àtẹ̀yìí tuka ha. la tas'alni ghayraha sọ́ọ́sà dé òfin mi pé tí n bá sún ọmọ o tó ní ibi mìíràn kan mìíràn o kò pẹ̀lú ìsìn èrí e kankan okú òun náà tó ń yè mí fáyìn ẹ̀yìn rẹ̀ ń tọ́ sọ pé orí tí mo ṣe fọ́ èyí e ṣe fẹ́ lómi orí ni ọlọ́run fayu'ahiduhu rabbuhu alla yas'alahu ghayra ọ̀hún agbára ọ̀hún àgbàsá ọ̀wà bí ìlú rẹ̀ ní ọ̀yà sí àdúgbà pé o ò tó ní bí mí ní nǹkan mi lọ. ó lò tí wọ́n lọ́ba bọ́ sábẹ́ òjì ìgè ń gbádùn mi ò ń mi ò. fáyìn pẹ́ ju tàkọ́kọ́ lọ lọ́ba ní hà ọlọ́ọ̀ba jọ ilé ilé òjì rẹ̀ náà tún wù mí ojú ẹ̀ wá kúlù bákàbàkà omi ẹ̀ tó lọ́ọ̀kan bó o sì jẹ súnmí mílẹ̀ náà fàyàdúró rọ́bùhù lè adnáwó alìmọ̀ adnáwó yàrá máa là sọ́bùrọ̀ làwó àlẹ́ ọlọ́ọ̀ni mo fọlẹ́ sí i mo mọ bí mo ṣe dán àti bẹ́ẹ̀ni rẹ̀ sì mọ èyí tó rí ìjẹ́ bí ẹ lọ àfi kó rí àfi kó gbádùn rẹ̀ ló tó lè sinmi bó sì máa dàbí láàmú náà nù. ṣùgbọ́n o tó ṣàdé pò ní bíbí ní kankan mímọ́ ọlọ́lọ́ pẹ̀lú rúfin eléyìí kí n mo rò pọ̀ tún lè jó orin mọ́ ní ìbílẹ̀ kankan mímọ́ ọlọ́ọ̀bà tó sùn náà yọ̀ọ̀mà tó ń lò jẹ́ lílo lọ ẹ máa wo ìmọ̀ ọba dẹ́dà. fàtúmọ̀ ọlọ́run ṣàjọrọ̀ tún ìyá sàmìlì wúlà yẹn ni ìndà bábìlì jánà. ìtò òun fẹ́ẹ́ fẹ́ẹ́ tó ń sun náà lọ. ìntà sì fẹ́ẹ́ fà yóò ń bẹ̀ ní máa pé kí jáde náà kí ní kàdé náà kó bàtà jẹ̀ náà ẹ̀ tó jáde kẹ́yìn tọwọ́ nínú ọlọ́run bá gbé igi ní wa igi ilé ọwà wà lẹ́gbẹ̀ẹ́ náà nà àlìkẹ́ náà gẹ́gẹ́ ẹwà ìpọ̀ yóò bá tó bẹ̀ náà ọlọ́run bá sọ náà tọ́rọ bá ti súnmọ́ ìgbádùn bí eléyìí lọ ìgbádùn òjì rẹ̀ lọ ìgbádùn omi rẹ̀ lọ fàyẹ́sìmọ́rùn àsìwádà alìlìjànà yóò bà mọ́ gbóhùn àwọn aráàlìjànà ohun ti gbọ́ yìí yóò ti dùn má pípẹ́ àá ah! irú àti àníwò ohun yìí bóun ni irú ìgbàdùn tí wọ́n máa gbọ́ ṣètò o dáwọn jẹ̀ndọ́ inú wọn máa dòrò yọ máa gbóná sí sí yóò bá níyàwó adìkì ní àkíyá kíra wá kú mọ́ láti ẹgbẹ́ ojú èso mi lọ mo ti kú ọmọ náà igi àkọ́kọ́ igi kejì igi ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ jẹ́ndọ́ náà mọ̀ wáyé ọlọ́run ní kò gbọ́dọ̀ ẹ̀sìn àjẹ̀ndà fún wọ́n bá sí àjẹ̀ndà fún yóò bá máa lọ yóò máa lọ nínú ìwé àtàkọ́kọ́ fọwọ́jọ́dà mẹ́lá ọlọ́run ní máa lọ lọ́wọ́ àjẹmí rẹ yóò bàrí dálídẹ̀ náà ti kún ọlọ́run ní ìdí ọmọ náà lọ sí ìkankan tọ́ba wo bí irun ni tọ́ba wọ gbogbo ẹ̀sà tó ń jọ́ ọmọ ẹgbẹ́ yòó yóò bá padà yàrá wọn bá ọ̀jẹ̀ tó ọmọ náà ó ti kún ọlọ́run ní máa lọ lọ́wọ́ àjẹmí rẹ ẹlẹ́ẹ̀kejì ó ti gbẹ tọ́ba ẹlẹ́ẹ̀kẹta yóò ní yàrá àtẹ̀sítẹ́ẹ̀sì òbí wà á ń ta ọ̀bùnà ìwọ ló sì ní gbogbo nǹkan ọlọ́run ọba tó ọkàn tì ní lọ tì ní bọ̀ ní tó fi ń yọ ọpọlọ mi wò àbórí bẹ́ẹ̀ tó tán náà lọ wà jẹ́nà rẹ̀ ọlọ́run ọba fọ́nà mà yóò wà bá jẹ́nà rẹ̀ inú ìwáyà mi ọlọ́run mà sọ fún mi pé kàmáyì sọ̀tọ̀ fẹ́ àkọ́kọ́ náà àti fún ọ ní àtọ̀ iná kàmífìlà dúnìá afọ ní déédéé ayé yóò bá ní à ah, kàmọ nẹ́ẹ̀tì mífìlà ha ọlọ́run tó fún mi rú ẹ̀ ọlọ́run ní àfọ wà mífìlà ha àtòfọ wà mífìlà ha àtòfọ wà mífìlà ha àtòfọ afkọrù alìlì janna ẹnjẹ ó tó sùdùlà níjẹ̀lú náà yóò wà ní ilé ayé yìí wà á ṣèrọ́ ti àmùfáàlì ha àti mẹ́wàá rẹ̀ kí ló wá kan bá túmọ̀ jẹ̀mú kí ló kan tó lè tẹ̀lé jẹ̀mú náà nínú tá à ń sọ yìí níbi ntọ́ba dídà bá wa sọ yìí kò wá yí ẹlòmí ẹlòmí ń wò pé ilé ayé yìí mẹ́wàá fún ẹ tó tó sì jù lálẹ́ jẹ̀mú níbo àlìjẹ́nà gan wà afẹ́ mẹ́bí àlìjẹ́nà wa jaa fi sahihayi min hadithi àbí rọ́dọ̀tọ̀rọ̀dọ̀ ó sì ọlọ́run ní man shahida la ilaha illallah ẹ ń bá gbọ́lọ́ gbọ́lódì wà ìmọ̀ ọ̀rọ̀ rasulullah ànàbí òjíṣẹ́ ọlọ́pàá bá ní wà aqama as-salat ó ń kírun fọba àdẹ́dà wà sọ́ọ́mà ramadan ó tún gbàwẹ̀ fọlọ́mọba wàjáàdà fi sabilillah gbogbo ńtọ́lọ̀ fúlágbára náà bó ṣe bí tó àti bó ṣe bí mọ́ ìgbò ìṣúgbò ìrìn ọlọ́run ọba hájà fi sabilillah ó fi lẹ́fọ̀nà ilẹ̀ nítorí ọlọ́run ọba áwùjà lásà fi arúgbì yìí lẹ̀ tí wùlídà fi yá àbí òtí ẹ̀ kó olù rẹ̀ gbogbo tó mọ̀ ní ọmọ náà ìlú ẹ̀dẹ́ni ti ń kọ́ yẹn ibò ẹ̀ ti á jáde náà ní ìsáfẹ̀ká yà kú òbí táwà ń bá lọ kana ala Allahi haqqan an yudkhilahu al-janna jama'a annabi ní kan sọ̀hábà kí wọ́n rọrùn fáwọn náà wípé ó ti di tọ́nà rẹ̀ ṣe ìdọ́lá àìmọ́ ó ti di òdòrọ̀rọ̀ náà ó ti di tọ́nà rẹ̀ ṣe ìdọ́lá pé kìí sọ máa dáná ó tọ̀ wá jẹ̀ náà àwọn sọ ọba ní àdébí ní gbọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọ̀lẹ́ afẹ́rẹ́ lọ́ṣùn náà sí àwọn sọ́kọ̀ọ̀rẹ̀ káàkiri ànábì ní kọ̀sọ́kúnmọ́sọ kọ̀sọ́kúnmọ́sọ ànábì wà ní ànábì wà ní kí lẹ̀ ń fi pé nà ìnà fìlìjà nẹ́tì ní àtàdárọ́jà àgbékà àgbékà ọgọ́rùn àjọyọ̀ lẹ́fùkẹ́lẹ́ kan lẹ́fùwá tú tírì bí ó ṣe lọ́nu bí ṣe lọ́nu bí ṣe lọ́nu tèèdè orí gọ́rùn. àádọ́ àlọ́ lùjáde òfin sẹ́bí ìlà ọlọ́run ọba fi ilẹ̀ fún àwọn tí ń gbèdú sójú ọ̀nà rẹ̀ kí lẹ́fẹ́ fọ̀rọ̀ àwọn ìdàdú yìí kí lẹ́fẹ́ fi pè wà ìnà bẹ́yìnà dárọ́jà tẹ́yìn kama bẹ́yìnà sàmáyì wal ard ní títí bẹ̀ láàrin dárọ́jà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ti ń láàrin ilẹ̀ àti sánmà àwọn sàábà kò gbé ara wọn ó ṣe wa ní fa idha sa'altumullah al-jannah tẹ́ ẹ bá fẹ́ bẹ lọ́n pé ó di ẹ wà ìjẹ̀rù náà fas'aluhu li firdausi firdausi ni ẹ máa tọrọ lọ́dọ̀ ọba àdẹ́dà kó fi yí sí fa innahu awsatul janna nítorí òun ni headquarters aljanna òun lálẹ́ pè ní capital aljanna. bákan náà wà áàlẹ̀ ìjẹ́nà ó náà sì tó lọ́ga jù kọ́dà wà fáwọ́kọ̀ọ̀hú arúṣùn rahman òkè fìrìdáùsì ó ní tí ọba adẹ́dà wà òkè fìrìdáùsì ó ní tí ọba adẹ́dà wà wà nínú tàfájárù wà nínú tàfájárù anhaarul eh, janna gbogbo omi gbogbo táwọn ẹ̀jẹ̀ náà máa mú labanu eh, ní oyè ní nkankan ní fìdáwùsì ni ó ti máa wá ohun tó ń bá gbọ́ máa bù àwọn tẹ̀sílẹ̀mù gbọ́lọ́dọ̀ ọlọ́ òkú òkùpátà lọ́wà ìbéèrè ọwà wá pé bóò ní nǹkan ó ṣe jáàrin nǹkan tí ó tó wájò ní ó tó ga jù alìjẹ́nà ọwọ́ àbá ilé gbọ́rọ̀ Firdaus ọwọ́ àwà bíi kúgbà ọwọ́ ajá rẹ̀ sàmàkúgbà gọ́mù Firdaus wá yọ́ bì sókè ọkọ̀ dóòmù tẹ́ ẹ bá ń tọ̀ ọ̀bọ̀ láti bí òun náà láàrin bẹ́ẹ̀ tún tọ̀ ọ̀bọ̀ láti bí òun náà láàrin òun láàrin àdìjẹ náà òun ló tó ga jù àdìjẹ náà so ti clear ẹ tí wàá bí wá léèrè wípé níbo làdìjẹ náà náà wà tí ó tóbi tó bá wà ẹ jẹ́ àbí pé ń bo lọ́ba adẹ́dà wà báyìí ọba adẹ́dà kò sí nínú sánmà hádìhì àkìlẹ́dàtúnà bó sì ṣe ṣàlàyé fún àwọn látọ̀dọ̀ hàn nàbí ọmọ yóò sí bó kò sí tó sábà kẹ́límà inú kò sí bẹ́ẹ̀ ọba adẹ́dà ìbẹ̀lókè òkè sẹ́mà nígbà gbogbo sẹ́mà parí tán pátápátá omi tó wá wà lókè rẹ̀ lẹ́yìn omi o ìtì ọlọ́run wá wà lórí omi o àgọ́ ọba adẹ́dà ṣẹ̀ṣẹ̀ wà wà bẹ́ẹ̀ kò sí ìṣègùn sẹ́mà la fi sọ pé òfèrèfé

nígbà tí wọ́n wá wọ́n náà wọ́n wá ń ju ẹ̀jẹ̀ náà fún wa wà fọ́ọ̀kọ̀ ọ̀hún fìrìdáwùsì náà wọ̀ yẹ òkè rẹ̀ sí ní arúṣu rahman ìtì ọba rẹ̀ dà wa ṣé mo sọ́dọ̀ ẹ̀jẹ̀ náà wà àbí òkè náà jọmọ́ àdáhùn òkè ní òkè ní òkè ọ̀dọ̀ ọba dẹ́dà wàjà mí náà ní ìdàbí bá kọ́ta alisa sẹlẹm nígbà tí wọn bí wípé wàhálà sọrí mina alisa abidari ìfẹ́ papọ̀ alisa bakọta àmàwá fitu alisa abudari abudari nígbà tí wọn sà sẹlẹm ẹrú ń ba àwọn èèyàn láti bí pé sọ̀rọ̀ lọ wọn ti ń fà láàrin ara wọn ẹwọ abudari ni ah, ah, ẹbí ara ń dáàbì lẹkùn náà ni yáàsá hàlọrọ àyíntàrọ bàkì àbí sọ̀rọ̀ lọmọ báyìí àwọn kan bá gba ìwáyà wà wípé rọ àyíntù ló rán ìní ọ̀rọ̀ àìtùwò lágbàwọ̀ ọ̀gbọ̀rọ̀ sọ̀rọ̀ bá láìláì ṣùgbọ́n ẹskísì ti mẹ́mẹ́ ni wípé rọ̀ àìtù lóòrán ìní rọ̀ àìtù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìtàn ló ọtù a mọ̀ pé nǹkan kíkọ́ ọlẹ̀ ọ̀sáájú nǹkan kíkẹ́ sí ní òde ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá kọ rọ̀ àìtù lóòrán wọ́n kọ̀ rọ̀ alif wọ́n kọ̀ yá kò ní ọmọ kankan wọ́n kọ̀ tà kò ní kankan Nuran àwọn alápè nùúrù ó lè jẹ́ yúrán ó lè jẹ́ búrán wọn ò kẹ́kẹ́ sí ìní àrọ́wù àwọn aláwọ̀ ní ìní àrọ́wù yìí tí sì mẹ́tẹ̀lì wípé rọ̀ àìtù nùúrán àná àrọ́wù kí lè fọlọ́run pè à ìmọ̀lẹ́ mórí o ń ọ̀rọ̀ lọ́n gẹ́gẹ́ o bẹ́ẹ̀ sì ni béèyàn bá bẹ́ẹ̀ kílẹ̀ rí wa àbí ìdàgbàkọ̀tà wa tù ọ̀là àdéhùn ìmọ̀ràn tó fi sọ́nà muslim ó sì ọlọ́run ni kílẹ̀ ìfọlọ́wọ́ bá pè náà hijabuhu nurun in tó fi dúró ara rẹ̀ sí ẹ̀dá sí ọmọ gbogbo tó dọ̀ mẹ́ta ni o tọ́lọ̀ fi ṣe bí gàgá láàrin rẹ̀ àti ogun ẹ̀dá ẹ̀dá mẹ́ta tó nà màlẹ́ká àti gbogbo àwọn jẹ́ gbé sábẹ̀ náà àti gbogbo àti àbẹ̀láyé báyìí lápapọ̀ ìmọ́lẹ̀ ni rìwáyà mi wá pé hijabu náà hijabu náà rọ iná ni nǹkan náà ni tí wọ́n ń sọ torí pé kọ̀ọ̀sẹ́ lérí tí mẹlẹ́yìn yẹn náà okùnrin ẹ wá ń wo ìmọ́lẹ̀ wájú yín ìmọ́lẹ̀ náà ni yọ́ tẹ̀ sí iye tí mẹlẹ́yìn ìmọ́lẹ̀ ẹ̀ lérí iná náà lọ́ tẹ̀ iye tí mẹlẹ́yìn náà ẹ̀ lérí náà láwọ kàṣẹfàwò hmm, hmm. hijabu yẹn gàgá yẹn tọ́lọ̀ ń bá sí ni la ahraqati subuhatu wajihihi mantaha ilayhi basaruhu títẹ̀ ojú ọba àdẹ́dà gbogbo tí bá ń rí ìlú ọmọ ẹjọ́ náà làwọn kan sì gbé báyìí kìlọ̀ páwọn bá ṣe méjì sẹ́ni pé ẹ̀yin lẹ́gbẹ́ sẹ́ni hmm? pé ẹ̀yin lẹ́ ṣé ẹ rí pẹ̀yìn lẹ́fọ̀ tẹ̀sí ẹ fi àkúrò jẹ ẹ fi kó bara yín. àwọn bọ̀. àlìjẹ́nà ọlọ́run sì gbé dáàsì òkà o dákòjọ́ o tá a bá ti wá fẹ́ máa wò tá a ti ń wọ̀n kọ̀ọ̀kan gbogbo wa pátá ni wọ́n fún ìyàwó méjì méjì mélòó lánìí méjì méjì yóò iyò iyò ráìmù kí la fi ń sọ fún wa pé ìmọ̀ búyàn ló yàwó kan kìí sí ègbù kọ́sàmà méjì mú dáadáa wọ́n jọ ṣiṣẹ́ olóore bàjẹ́ láti jẹ̀ náà wọ́n fi méjì kọ̀ tọ́ ọba mẹ́yọ kan náà bọ̀ mélòó ni ó dì ó méjì lórí ó di ó mẹ́rin ó mẹ́ta lórí ó di ó ní mẹ́rin lórí ó di gbogbo ẹni tí wọ́n bá wá pa sójú ogun ọlọ́run tọ́lọ́ ń sì gbà bẹ́ẹ̀ pé wọ́n pa fún òun tọ́lọ́ ń fún ní ṣàhádà wọ́n wà fáwọn seventy extra. seventy extra. làwọn tó pa o. irú ta ló ń tà wọ́n. àwọn ṣùwádà àwọn ta ni o. àwọn ṣùwádà. ẹ wá wo bí wọ́n ṣe pé ṣùwádà wù lẹ́yìn ẹgbẹ́ rẹ̀ tí bá ti ń ta á lẹ̀ báyìí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n bá fọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ àfi gbèsè ìwọ́yà wá wáyé wípé ńlá ṣẹ̀yìnbù lè gọ́rọ́kì gọ́rọ́kù ó ní ìtẹ̀sínú omi gọ́ríkù lẹ́ni ó tẹ̀ bẹ́ẹ̀ fọ́rọ́wù ní dòdò fẹ́rù lẹ́dínú ẹ̀ dò fásáwù ní ìgbọ̀rọ̀ pẹ́pẹ́ ní ọyọ mo wá rí pé nígbà tí bàbá ti nà báyìí mi náà kébì náà ya máa wí ta àwọn ló gbọ́ árímù lẹ́ni tó gbó láìláìlá. fọ́rọ̀hù fọ́ríhù fọ́rọ̀kù fọ́ríkù. àdíìsì wa wá wípé ẹni ọ̀rọ̀ kan tó jẹ́ wípé aṣèyídù bó ṣe wá ní òyìn fọlá òkúlù ṣe ilẹ̀ dẹ́yìn ilẹ̀ aṣèyídù gọ́rọ́kì ni ọ̀jẹ̀ làbí gọ́ríkì gọ́rọ́kì gọ́rọ́kàlọ́ríkò ẹ bá ti kú sójú ogun ọlọ́run ọba ní ti tòótọ́ ọ̀tọ̀ náà tọ́nà fún ṣáadà wọ́n fún gbogbo ẹsẹ̀ rẹ̀ jẹ́ àfi kiri o àfi gbèsè àyàfi tó bá jẹ́ wípé ojú omi ní ẹ ti jàjàyẹ tó jẹ́ pé mo bẹ kú fọ́lọ̀ ni àti gbèsè o àti gangan o gbogbo ẹ̀rọ parí wà lẹ́ àdísì wọn fẹsẹ̀ mọ́lẹ̀ abọ́dọ̀ padà sí ibi àkọ́kọ́ lápàdà abo ibi alákọ̀ọ́kọ́ nígbà tó lọ́wọ́ akẹ́ṣẹ̀ yín dùn tó tó báyìí tí wọn ò ṣẹ̀yìn kankan tó o kó wọn lówó fọwọ́ tó o san padà tó o wọ́n sọ wípé sars àti gbọ́tà òyìn pè é. jẹ́mọ́ sọ́jọ́ra ìsìláàmù èèmọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé kò ṣeé fi gbáyàn àwọn ọmọ ìyá wọ́n fẹ́ ra ilẹ̀ láti kọ́ pásítọ̀ lẹ́tọ́ wà nílẹ̀ yẹn ọjà bọ̀dọ̀ bá pásítọ̀ wọ́n wà nílẹ̀ níjọ́ náà ọjẹ́ ìrọ̀lẹ́ Friday wọ́n wá ń plé wọ́n gbé kútùbà haramu wa ní táìmù yẹn wọ́n ti wọ́n ti parí kútùbà wọ́n wá ń kírun wọ́n kọ́ mọ́ sponsor kiri yẹn wọ́n wà gbá bí ìrọ̀lẹ́ juma ló sì kírun ní bàbá yìí ah síbi wọ́n fún ìgbàlẹ̀ ah èèyàn gan mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́mọ àgbà yìí pásítọ̀ pásítọ̀ ni àwọn èèyàn bá pa ọ̀rọ̀ lè tí a fẹ́ sọ pọ́ pátì ẹnìkan bá gbà sá dẹ́dẹ̀ ẹ̀mí bínú pọ̀ pẹ́ òkú mùsùlùmí lákẹ́ tó sọ ní ẹ̀sọ́ yìí wọ́n mọ̀ wọ́n ní ah, sá ah, kí dé yọ̀ wá sẹ́sì yẹn ó ní Islam kò fi kankan sẹ̀ níjẹ́ ẹyọ kan lọ ẹyọ kan lẹ́rù sí níjẹ́ sí kí lẹ́yọ kan náà ó ní ẹ̀sìn kan ni tí ọ̀fà àyè ìgbà kéèyàn gbọ̀dọ̀ náà ó ní ìkan náà ni ká pé àyè tó yẹ pé bọ́ bá ṣe fẹ́ ibi ọ̀fà fẹ́ rọ́ sí pẹ̀lú ọpọlọ rẹ ẹ kà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí ọyàn rò lẹ́nu mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tọ́jẹ́ pé tọ́ dá mi lójú nínú ọjọ́ orí mi pé wàláì mo ti lé twenty years ṣe é pé mo kó wàláì ṣe é pé yóò yìí ṣe pé báyìí mo jìyàn mọ́ dókítọ̀. orúkọ mi ni. orúkọ ẹ. prọfù ẹ gbàgbọ́ kó ṣe é tóbi yà ẹ ní wọlé ẹ tó wà lìjẹ náà. prọfù làwọn ọba mi gbọ́ nígbà kékeré wa wà lẹ́yìn kò sí náà ti kéjì. sí náà ti kéjì. amagbatìyàn bẹ́ẹ̀ ni òru àkọ́bí àgbàtì hàn bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ láàbò bí kanopi kékeré báyìí wọ́n ṣe o wọ́n àpò ogun fámìlì bẹ́ẹ̀ bó náà ló ti fẹ́ gba fámìlì ọ̀gbìn ìpọ́ ọmọ kan ọmọ méjì àti ìyàwó ọ̀wọ̀ níka ọkọ ọ̀wọ̀ trọ́sà nínú àwọn ọjọ́ kó rẹ̀ a ṣẹ̀ṣẹ̀ rí ni kò sí tipẹ́tipẹ́ ẹ̀yin lẹ́la lè jẹ́ náà o kò sí iyèméjì mẹ́ jàmáà babaláwo òun ló ṣe fẹ́ǹsì gbogbo àdúgbò fine nígbà tí bíríìjì já àwọn ní sponsor rẹ̀ wọ́n ní donor rẹ̀ wọ́n ra transformer gc bó ṣe ń sọ fún yìí tí ọmọ ọlọ́pàá ti dé báyìí pásítọ̀ kan bẹ́ẹ̀ bá dẹ̀ yóò sì lọ gbé jẹrìtọ̀ láwá yóò gbé fún mọ́sìkì ìjọ tí wọ́n bá ti túrú yóò tún gbà padà bí ṣe ṣe lọ́dún ó ti lọ́dún mẹ́wàá sísìn títí sílẹ̀ jẹ̀máà ọba ọba nígbà kìí sọba alábòsí gbogbo èjẹ́nsì ìpátá tí ọba ti sí ìsìláàmù mẹ́ fàlánù kíímù làwọ yawmal qiyamati wazna bí wọn bá wa ti wọ́n séèyàn direct kí ló láti ẹni tìrì náà nù jẹ̀máà ọlọ́mọdé àwọn náà anábì sọ̀rọ̀ sọ́nà bọ̀wá sí wá ní àǹfààní tọ́pọ̀ ọwọ́ ajá sí orí sọ̀há sọ̀rọ̀ sọ́nà ó sì ọlọ́dẹ gbogbo olùgbèdè tó bá lè tọrọ àlìjẹ náà lẹ́ẹ̀mẹ́ta ọba adẹ́gbẹ̀ ó fún àlìjẹ náà lọ́rọ̀ sọ wípé ọlọ́run dákun ọ̀dọ̀ mi ní ojú ọ̀sẹ̀ nǹkan o tó sì wá sọ bí iná lẹ́ẹ̀mẹ́ta ọlọ́ọ̀bà adẹ́gbẹ̀ ó fún iná náà lọ́rọ̀ sọ wípé méjì ọ̀ wá sí inú mi o ọlọ́njẹ́ wà jẹ̀ náà o ọlọ́njẹ́ wà jẹ̀ náà o ọlọ́njẹ́ wà jẹ̀ náà o ọlọ́nsọ àbíyá náà o ọlọ́nsọ àbíyá náà o ọlọ́nsọ àbíyá náà o àwọn abúkàtà nǹkan méjì láti kẹrẹ bẹ́ẹ̀ kásítọ́pù báyìí nǹkan àkọ́kọ́ wọ́n máa fi ń bú àwọn obìnrin wípé ebe yìí náà lẹ́ pọ̀jù náà ná hadith wá lórí ẹ̀ àwọn díẹ̀ sí pọ̀ wọ́n èé lè ṣe sùúrù rí àdánwò wọ́n ò sì wà appreciative sí tọkọ bá ń ṣe bó sì rí ọmọ jẹ́mọ́ ṣé pé obìnrin tó lè níjọ kọlọ ní ìsìn wà tọkọ wa ń ṣe bágbára rẹ̀ se mọ tóbìnrin ó sì máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ obìnrin wọ́ọ̀tì kọ́ máa gba fifty thousand lọ́sẹ̀ ọkọ wọn fún five thousand kọ́dà òkúta ní tó ń fọ́ ẹkún ní ìṣòro ṣùgbọ́n kí èjé five thousand yóò dín sí ẹ̀rọ pé obìnrin tí ò ní sọ̀rọ̀ sí wa náà àwọn àmì kẹtí ètí pẹ̀ mọ́ wá ní ọ̀dà obìnrin wo ló fẹ́ ṣe dáadáa yọ wà kó n fẹ́ fi dáadáa gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ibi tí ọ wà á sọ sí fọlọ́ ni pé kójú òun ló gbọ́kọ̀ òun lọ eré mo pè gbogbo wọn ní ẹ̀yìn mo pé dáadáa tẹ́ fẹ́ ṣe ẹ wá fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣé sọ dẹ́ẹ̀fì gbà ẹ sọ pé kọ́lọ̀ ń di ẹ lówó jọpọ̀ yín lọ lẹ́mìí pé kọ̀ṣẹ́ tí ó wù bá ní àná sásọ dá báwò ẹnìkan ní ọkùnrin òpin lẹ̀mọ̀yàn tọ́jú tẹ́lẹ̀ obìnrin rẹ̀ kó lówó wọ́n lóbìnrin ní ọ̀pọ̀ jù lọ náà ìwọ́n ń jẹ́ ìbànújẹ́ fún àwọn obìnrin jẹ̀mọ́ à ó ń kálukú ọ̀sáré bóun ò ṣe ní wọná òun ní ń sọ fún wa èmi wá fẹ́ fi dá yín lójú pé kẹ́ ẹ máa dáfòtò lòó ẹ̀yin náà lẹ́ẹ̀tọ̀ wá pọ̀jù làlíjẹ̀ náà nígbà àbájọ wọ̀ tẹ́ ẹ tó bá wọn ìyàwó yín bẹ̀ ẹ̀ sátòdé ń pèwè sí ìyàwó yín tẹ́lómi gba seventy. tẹ́lómi gba kele o seventy. àṣẹwọ́sẹ̀ bọ̀ fẹ́ lọ́pàá àkọ́dùn làlíjẹ̀ náà. bákan náà a tún wá dojú kọra wa yìí náà àwọn olówó inú tí wọ́n dùn àwa tí a wá jẹ́ kọ̀làkọ̀ságbé inú tiwa náà dùn àwa ń sọ fáwọn olówó wípé àwa lápọ̀jù yìí lọ lálìjẹ̀ náà àbíta lọ́pọ̀jù lálìjẹ̀ náà ó lò sí jama kẹ́mi àti umra bá ṣe wọ ni o kí wọ́n láwa la kọ̀dùlà lídìá náà kìí ṣe fáàrí o àwa náà la kọ̀dùlà yé kìí ṣe kí ni o. èsì fáàrí ìgbọ́lọ́pọ̀ àwa náà la kọ̀dùlà yé. àwa náà la kọ̀dùlà bẹ́ẹ̀ yóò bí yóò ṣe dúkẹ́ ẹ máa ń wọ̀ náà ẹ̀yin náà lẹ́yìn pọ̀jù làdíjẹ̀ náà ọ̀nà àní kí àwa tí a jẹ́ tálọ́pọ̀ ọ̀rọ̀ iná ká má mà fi sakọ sí àwọn olóògbé iná àná a kò pọ̀ jùlọ ayéjẹ náà tàbí ọ̀rọ̀ pọ̀ jùlọ ayé àwa náà la pọ̀ jùlọ ayé tí ó ti clear náà jẹ̀má àwa wà lálẹ́ jẹ̀ náà tá a wà sálìjẹ̀ náà ọ̀tàn àbí òní ìtàn sẹ́nà náà parí àbí òní parí àwọn nǹkan pọ̀ tí a mẹ́nu délẹ̀ máa kàn sọ àwọn yìí o ní máa kàn lélẹ̀ sáàmà nájà làlùjẹ náà bá dìé nájà sáàmà dáko làlùjẹ náà ẹ bá fẹ́ lóko àbáàdì dáko làlùjẹ náà sáà lè máa jẹ iye màálù ẹ̀yin náà wò pé ṣé màálù máa yé ẹ̀yin màálù ń bọ̀. táwọn bímọ náà. sáàmà bímọ ládìjẹ náà sáàmà mẹ́jà sáwọn ọjọ́ ayé yìí ó sì sẹ́kù táàmà ọdọ́jọ́ kọ̀ọ̀kan mọ̀ bákan náà sáàmà wára wa níbo láti máa pàdé kí lásọ wa ládìjẹ náà kọ́nà wo ilé ìpàdé náà ní àjẹ́nà gan fún rẹ̀ kọ́lọ̀ wo ló náà ife táàmà fi mú nǹkan bẹ̀ abọ́tàmà fi jẹ́ bẹ̀ bó o lórí àwa gẹ́gẹ́ bó o láàrin bẹ̀ káàbà wá lè dé ogbó bí ká jẹ́ àmà wípé àníbi sallallahu alaihi wasallam pé idha dakhala al-jannata al-jannah tára jẹ́ màtìmọ̀ al-jannah táwọn tí wọ́n wọ́n ti lọ ná kọ́nà méjì àsìmẹ́ ọba adẹ́dà yọ wà pàṣẹ wàyíjáù bilmauti alasọ́tò ìkàpṣì ọlọ́run wọ́n lọ rí mú ikú wá lórí àwòrán àgbò wọ́n lọ mú kú wá tí wọ́n bá mú dé wọ́n fi hàn àwọn tá àbẹ̀lá nìjẹ̀ náà yìí sẹ́ẹ̀mà àkọ́kọ́ fàyẹ̀tẹ̀ ìbò àkọ́kọ́ àbọ̀ ẹgbẹ́ ìjọba bí ẹwà àbọ̀ fáìn kẹ ẹ̀rí náà ni wọ́n fi àwọn aláǹjẹ náà àwọn àná náà tẹ́ ẹ máa wọ́n náà mẹ́jọ́ máa bọ̀ láàrin méjì àjẹ náà àti náà wọ́n wà dámẹ́lẹ́ ọlọ́ọ̀ni ẹ̀dùn ìkìláàfì mẹ́rọ̀ àwọn mímà apá kan ní ànábì ọlọ́run Yahya ibnu Zakariya ìlọlọ́run ó fún ní ọ̀bẹ pé kó dùn láti fi dòrò padà bó ṣe kúrò láyé àrínẹ́sù fún apá kejì wọ́n ní Jibrilu ní ọba adẹ́dọ̀ òfò lọ́bẹ̀ kòdì máa fà sí mẹ́sọ́ lọ́nà kìí kejì tá a fi ké lọ́dọ̀ àwọn afáwa tí wọ́n bá ti wá dú ikú ìtàn wọ́n mọ̀ wá pé ya ahada aljanna khuludun ẹ̀yà aljanna gbére ẹ máa gbé bẹ̀ ẹ̀yin ara nínà ẹ máa gbé bẹ̀ ṣùgbọ́n kìsì kan bẹ ní paríparí àwọn èèyàn kan bẹ láyé wọ́n ní ọ̀rẹ́ tí ń ṣe dáadáa tí ń súnmọ́ náà báyìí bí ṣe ní ákúra ní kúra ṣòkòtò rẹ̀ ọ̀wọ́lẹ̀ kèéfàrúgbọ́n rẹ̀ ìyàwó rẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀nà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ táwọn ní wọ́n náà tẹ́ pé mùsùlùmí náà ni ṣùgbọ́n nǹkan kan sí kejì kò jẹ́ kí àwọn ó lè ṣe débi tá àti ṣe dé ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ wọn wọ́n sì máa ń ràn wọ́n lọ́wọ́ wọ́n sì fi ẹsẹ̀ ẹ̀yẹ ẹni mẹ́rin sì máa sọ pé kọ́ lọ́wọ́ ojú ọ̀rọ̀ àwọn lọ́rùn ẹ̀dí aṣọ èrè táwọn náà jẹ nígbàgbọ́ yàrá tó o bá fẹ́ parí ìdùnnú fún wa àwọn ọ̀rẹ́ wa tá a jọ ń kírun tá a jọ máa ń gbọ́ wá sí ṣùgbọ́n wò ó ṣé bá a ṣe ṣe yìí wọ́n wọn àwọn ẹ̀wọ̀n kan fún afẹ́kọ̀ọ́ ọba ni mú wọn jáde ọlọ́run wà ní wọn lọ kó wọn jáde tí wọ́n bá kó wọn jáde tán àwọn kèfèrí tí wọ́n ti ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ náà dán wípé àti ìròyìn àtàwọ̀ ẹ̀yìn ṣe bá àràjọ wọ́n ti kú tán àwọn kẹfìrí wọn bá fèsì ara wọn pé ẹjú o lẹ́wọ́jọ́kọ́ kúndé tí a mú lánàá tàbí wọ́n láwọn ọ̀rẹ́ wọn ni wọ́n máa sì pẹ̀ lọ́dọ̀ ọ̀nà àwọn ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ tí a dúró déédéé táwọn òde kọ́dún kọ́ táwọn lẹ́yìn ní. àwọn kẹfìrí wọn ní ẹjú o sáwa náà nírú àwọn ọ̀rẹ́ báwọn àwọn míì náà tí ó ń wojú pọ́nmẹ́lẹ̀ sànú àwọn olè ṣe láàánú tá a sì gbó tí ẹ̀ lórí pé ń ṣe tọ́lọ́run nígbà táwọn àlàyé wọ́n kéé famalana min shafi'in wàlá sadiqin hamid falaw anna lana karratan lanakuna min al-mu'minin sọ́tù ṣàárọ̀ yọ̀ wà bí kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ jáde wọ́n sọ̀rọ̀ jáde wọ́n sọ̀rọ̀ jáde a jẹ́ pé orí ìyàn lẹ́yìn tí ń ṣètò náà oògùn lọ́tà ó ti ń jèrè. jama'a à ń bẹ ọba dẹ́dà nínú àdáni kàsí rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́mọ̀ fi wá lẹ̀ o àfa ni àmà wàlláhi làwọn alìmọ̀lì ànámọ́ alìmọ̀lẹ́tì. àmà wàlláhi làwọn alìmọ̀lì ànámọ́ àmọ́ wallahi law alimal anamu. àmọ́ wallahi law alimal anamu. lima khuliqu lama ghafalu wanamu lima khuliqu lama qafalu wa namu. lima khuliqu lama qafalu wa namu. lima khuliqu lama qafalu wa namu. laqad khuliqu li amri lawrati. laqad khuliqu li. قلوبهم تهوهم عيون قلوبهم تهوهم عيون قلوبهم تهوهم ممات ثم قبر ثم حشر ممات ثم قبر ثم حشر وتوبيخ وأهوال النظام وتوبيخ وألوان عظام وتوبيخ وألوان عظام وتوبيخ وألوان عظام ليوم الحشر قد علمت رجال ليوم الحشر قد علمت الرجال فصلوا بالمخافة وصاموا فصلوا بالمخافة وصاموا فصلوا بالمخافة وصاموا فصلوا بالمخافة وصاموا ونادوا إذا أمرنا أو نوينا ونحن إذا أمرنا أو نهينا كأهل الكاف أيقظ النيام كأهل الكاف أيقظ النيام كأهل الكاف أيقظ النيام كأهل الكاف أيقظ النيام سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. تاني أفتح فوق mo rò pé yóò tó twenty five minutes thirty minutes tán. ikọ̀ ọ̀gbọ̀n níyàwó ká àlèlùkà fi àyẹ̀kọ́ níyàwó. wá sálù ìjánà àfi wá sálù ìjánà ilé ìkẹ́ ilé ọ̀la fi wá sálù ìjánà fi wá sálù ìjánà fi wá sálù ìjánà ilé ìfẹ́ ìgbẹ́ràn òwò àṣàlẹ̀ ìjẹ́nà o. من صنع إليكم معروفا فتنفقوه فإن لم تجدوا فقولوا تنبأوا إليك يا jàmáà mùsùlùmí àwọn tí a wà ń bí àtàwọn kan wà ń bí tí wọn à sí pípẹ̀ lára ṣùgbọ́n tẹ̀lé wa tá bá ṣàǹfààní kan àbí méjì níbi ìjókòó yìí ẹja ní gbèsè àkùnrin náà wọ̀ fẹ́ mi. جزاكم الله خيرا جزيلا جزاكم الله خيرا جزيلا هي بدر أبدر بدر الفردوس ìyàgbẹ́ tí dáná náà bá nílé wò èyí ó tọrọ ètò tóbi irú ẹ̀ látọ̀ fáwọn àpá àbúrò náà bí wọ́n ṣe. àkàràmọ̀ kú wọ̀ wọ́n bẹ́ẹ̀ tí ń bọ́ wà sínú àwọn ẹni tí ń sọ ìbéèrè àbájá ní olùtẹ̀mí ní ìgbà pé ẹlẹ́ẹ̀bẹ́ kí gbogbo sọláwọ́ àwọn gbogbo wá sí ìgbà pé wọ́n sọ́wọ́ mùsùlùmí wọ́n sì parí wá sí ìgbà. pọfẹsọ ẹlẹsìn. àkókò pọfẹsọ sọláwọ́ yìí ráyàn wá. ní kí àfa àbẹ̀ṣọ́ àdíyà lẹ́yìn náà ọmọ kí àwọn àfáàní mi nìyẹn. àti àwọn ọmọ àwọn ti ṣe báyìí àwọn àti kọ́ wa lọ́rùn igbe tá a bá fẹ́ kí àwọn máa ṣe ń bẹ́ẹ̀ káwọn ṣe káwọn bèrè bèrè lọ a sì tún gbọdọ̀ dí àwọn àfáà lọ pàápàá jùlọ ẹgbẹ́ àti ìgbò pé bóyá kí wọ́n dúró àkọ́dà àfáà jámẹ́ ọ̀rí bí wọ́n bá ra wọ́n tó wọ́n fa àwọn pé àwọn àdébàdàn lé wọn náà tó tọ́rọ̀ bá rí báyìí fún àbá àbá dáhùn pé wọ́n ti dáhùn rẹ̀ fún àbá tó dáhùn rẹ̀ wọ́n ti dáhùn rẹ̀ ṣùgbọ́n àtọ̀ torí mọ́sálẹ̀ ọ̀kẹ́ tí ó kó obìnrin yẹn ìyẹn lè kọ́ tíra lórí ẹ̀. ìrẹ̀gbà kódà kó tiẹ̀ ṣe ọ̀kẹ́ ìyá kó tiẹ̀ ṣe ẹ̀jẹ̀ dáhùn rẹ̀ wọ́n bá ní ká sọmọráìsì ẹ̀wọ́n náà ti rí tí ẹ bá ṣe kó ń wojú àwọn àtàwà ní ẹ̀yọ ọkọ̀ ọ̀kẹ́ náà ó tó wá sí ọ̀dọ́ àwọn àwọn tó ṣe dáadáa fáwọn àfáà pẹ̀lú àwọn ìwé ọlọ́run dákun wọ́n sọ wọ́n di ẹni tí wọ́n máa ṣe before and after fún ẹ̀ wá àsìkò ẹ̀ ẹ̀kẹ́ ọ̀kùnrin wá àbá àgbàlógún ọ̀sẹ̀ àdúrà kan ó ní wọn ní gbowó fún yín lórí íńtánẹ́ẹ̀tì. àgbo ẹnu ti àbá àbójà nígbà ó náà ẹ̀ ti ṣẹ́gun bá bá ti ṣe é ṣe ẹnu ti sọ mọ́ṣáláṣí wọn bí mọ́ṣáláṣí Bukhari wọn làwọn ti ń ṣèkejì ṣùgbọ́n gbà tó yẹ pé àsìkò tẹ̀yìn afọ àwọn fún àwọn òpèrè ọkẹ́ iná ìdásí papọ̀ àwọn wálé ìdàfà náà ti dókòtò alákọ̀ọ́rẹ́. Allahu akbar báwọn ọba ti wà mí látàrọ sáré lọ bìkẹ́ pé gbogbo fámìlì rẹ̀ lọ́wọ́ ní ọ̀rọ̀ adébẹ́ láàrin fámìlì kọ́lọ̀ ọba aláàbò wa sàn fún wa. àwọn ẹlòmíràn tún wà láwùjọ táwọn ẹlòmíràn tẹ̀ fẹ́ gbogbo wọn ṣùgbọ́n téèyàn bá ti ṣe dáadáa fún èyí fẹ́ ká lọ ṣé àwọn lílọ kó ló bàdàn báyìí jẹ mọ́ tó bá wà bá a ṣe tó ohun àwọn mọ̀sáyìn báyìí. ẹbí mo ń kó bá o. àwọn là ń kó bá a ní ká sọ pé ká má tètè pẹ́ ká tètè múra torí ilé ẹ bá tún pẹ́ ká lè tó tán. ọlọ́run ní ká lè tán bẹ̀rẹ̀ yẹn. èdè kí ṣe lọ́dọ̀ lẹ́yìn ìgbà ọlọ́run ní dá máa náwó before and after sáwọn pa before and after lágbára àjẹ́nà ọlọ́dàpọ̀ àti ṣe ìdìbò àpá. àwọn afẹ́ ẹni ẹ̀ máa ń gbádùn yìí èyí wọn máa tọrọ fún kọ́rọ̀ lẹ́nu wọn tí àdúrà wọn àdúrà tó wà tó wọn ń sọ̀rọ̀ ṣe fẹ́ rèé. àwọn afẹ́sì lè kéwé wọn lẹ́nu tí wọn láyéláyé pàápàá fà wá. wọn ti dọ́jọ́ ẹ̀ wá bí mo ti ń tọrọ fún yín lẹ́nu ìwé ọlọ́run sẹ́yìn fún mi dáadáa. ẹlòmíì bí torí àtọ̀làdúrà ti ta ọ̀tọ̀làdúrà tèmi èyí tí wọ́n wí lẹ́nu gbẹgbẹ làdúrà tó rí bẹ́ẹ̀ wọ́n wà á sọ pé báwa ti bọ́ lẹ́nu yẹn gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ gbogbo ọlọ́ọ̀bọ aláàbá ti tọrọ fún wọn àlàáfíà ẹ̀rí gígùn dáadáa ìmọ̀ lẹ́kùn ìmọ̀ sí àwọn afárá tó iná máa ń sọ̀rọ̀ mọ́ àwọn tó wà lórí gbèsè ní ẹni mọ́ nígbà táwọn bá ti rí pẹ̀lú àwọn òpin ìgbọ́dọ̀ àwọn ẹ̀rọ àkókò níjà ni wọn náà ní ìjọba pẹ̀lú ìgbẹ́ lọ mò ń bẹnu àwọn.